láti máa bá tíra sheikhul islam ibn taymiya rahimahullah tíra àwọn tí ń jẹ́ al-aqidatul wasitiya láti máa bá kíkà rẹ̀ lọ. akira pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. tíra tí a ń ka yìí òun náà ni mudarukọ lẹ́ẹ̀kan yẹn al-aqidatul wasitiya. لشيخ الإسلام ابن تيمية رحمه الله شيخ السيام علي àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà yẹn ni pé àdìsọ́kàn mùsùlùmí ní tó gbọdọ̀ wà ní ẹ̀mí wa tó gbọdọ̀ jòkó síbẹ̀ nípa ọba tí ó ṣe ẹ̀dá wa wa tó ṣe kóhun náà ni ọlẹ́tọ̀ sí ẹ̀sìn tíyàn bá nǹkan tó jẹ́ ìròyìn ọlọ́run ọba bí ọlọ́run ọba ṣe rí bí ròyìn rẹ̀ ṣe rí àti bẹ̀rù ọba náà <clears throat> ìmọ̀ ní agbára fún yàn yóò ṣòro láti bẹ̀rù ọlọ́run bó ṣe yẹ kí yàn bẹ̀rù rẹ̀ gẹ́lẹ́ <clears throat> nígbà míì ẹni tí kò bá mọ ìròyìn ọlọ́run ọba ntọ́lọ́wọ́ bá ní pé yá yọ alladhina amanu taqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun àti bẹ̀rù ọlọ́run ọba ní òdodo ìbẹ̀rù rẹ̀ gangan yóò ṣòro kò ní rọrùn fún ẹni tí kò bá ma ìròyìn olúwa ọba rẹ̀ náà ṣùgbọ́n kan náà ìrìnàṣì lé lóhun tó fẹ́ máa bẹ̀rù ọlọ́run bá ń gbà míì tí ó máa ṣe àṣejù látara àìmọ̀ ìròyìn ọlọ́run ọba ṣíbí ẹnìkan náà ni àìgbọ́ ẹ̀sìn yìí àìgbọ́ àkídà yìí lówó pé áá òun fi ojú ìṣẹ́ ọlọ́run òun fojú ṣe lọ́run ó wá fọ́ra rẹ̀ ní ojú kan nítorí tóun bá ti wo nǹkan báyìí òun wo ntọ́lọ́ ní kó máa ń wò òun wo obìnrin olóbìnrin òun wo àwọn èèyàn tí ń rìn ní òhò òun ń ṣe ogun ẹ̀ kójú yìí kọ́mọ̀ jẹ́ tòun má torí kọ́mọ̀ bá lè máa ṣe lọ́run ó sì fọ ojú òun fúnra rẹ̀ gbàó tó pé òun tó ń fi ojú kejì náà tó ń òun tó ń fi ń wò náà ó tó fọ ẹlẹ́ẹ̀kejì fúnra rẹ̀ ṣẹ́ni pé irú ẹni òun nìsín ọ ó nira rẹ̀ la yóò tó fọwọ́ fa ìyà fúnra rẹ̀ kí ló fà kò mọ̀ pé nínú ìròyìn ọlọ́run ọba ni ọba al-Ghaffar al-Afu ọba tó máa ń ṣàforíjì fún yàn ọba tó máa ń kẹ́yàn ọba tó máa ń ṣe àánú pẹ̀lú ọmọ ẹ̀dá mànìyàn ẹni pé tí yẹn bá ṣe ọlọ́run ọba ní àwọn ẹ̀ṣẹ̀ tí kìí ṣe pé èèyàn fi ojúlẹ̀ ṣe so tí bá tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ó ṣàánú yàn yóò sì gba àtútúbá tí yẹn bá lọ sọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n kan náà ọlọ́wọ́ bá wa ta'ala òun gẹ́gẹ́ ti ẹ̀pá wá láṣẹ nínú alukur'an pípé ń tẹ́ǹṣe ni pé ẹ máa rẹ ojú yín kalẹ̀ ni ẹ máa rẹ ojú kalẹ̀ bá nídìí lọ́dọ̀ wa ẹ̀rẹ́ ojú kalẹ̀ ọlọ́wọ́ bá nídìí anabi sallallahu alayhi wa sallama òun náà tó sọ níbi tí bá rí nǹkan kan tó jẹ́ nǹkan tó o ti ka ojú yẹn kú níbẹ̀ nadratul ula lak wíwọ àkọ́kọ́ tó bá kó wọn náà lò ní ní ìbálẹ́jọ́ lọ́dọ̀ ọlọ́run ọba tóbi lè tó tó wò ní ẹlẹ́ẹ̀kejì ìbálẹ́jọ́ ti dé fún yàn lọ́dọ̀ ọlọ́run yẹn ti ní ẹ̀ṣẹ̀ wọ́n mi pé wíwọ alákọ̀ọ́kọ́ yẹn náà kì í sì ti wá tẹjú mọ́ pé yìnyín ní ká ojú kó ni àwọn tó ní ń pẹ̀lú ìròyìn ọba tó dáa kó mọ nǹkan tí ọlọ́wọ́n ọba ní nínú ìròyìn kó mọ nǹkan tí ọlọ́wọ́n ọba ò ní nínú ìròyìn eléyìí ní kí mùsùlùmí ó lè bẹ̀rù gẹ́gẹ́ bí ọlọ́wọ́n ọba ṣe fẹ́ ìbẹ̀rù kíyàn bẹ̀rù ẹ̀ gangan ní ìjẹ́jọ́ nínú tíra yìí a nípa a àmọ́ ní òní ibi tí a kà òun náà ni isbatu uluwi Allahi ta'ala ala makhluqatihi ìfirinlẹ̀ gíga ọlọ́run ẹni pé ọlọ́run ọba ipe ó ga lórí àwọn ẹ̀dá rẹ̀ tó dá náà ni ibi sheikh fẹ́ tẹ́fẹ́ tàbí kanutira aqidatu wasitiyya wa qawluhu ta'ala. يا عيسى إني متوفيك ورافعك إلي وقوله تعالى بل رفعه الله إليه وقوله تعالى إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه وقوله تعالى يا هامن ابن لي صرحا لعلي أبلغ الأسباب أسباب السماوات والطلع أسباب السماوات فأطلع إلى إله موسى وإني لأظنه كاذبا وقوله تعالى أأمنتم من في السماء أن يقصف بكم الأرض فإذا هي تمور وقوله تعالى أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير Sheikh الإسلام Taymiyyah أني ní nínú àwọn nǹkan tí mùsùlùmí tá a gbọ́dọ̀ mọ̀ nínú ìròyìn Ọlọ́run ọba wa òun náà ni isbat kórinlẹ̀ ìlúwìlá gíga Ọlọ́run ala makhluqatihi lórí ẹ̀dá rẹ̀ tí àwọn àfa tó bá ń ṣàlàyé nípa àwọn àfẹ́sìn láńsọ ìsì àwọn àfa babaláwo àwọn àfa ẹ̀sìn tó bá ń ṣe àlàyé nípa ìlúwìlà gíga ọlọ́run ọba ala makhluqatihi lórí ẹ̀dá rẹ̀ wọ́n máa ń ṣàlàyé pé gíga tọ́lọ́wọ́n bá ga ní òkè ẹ̀dá gíga yẹn wọ́n máa ń sọ pé mẹ́ta ni olówóláyé tààlà sàlàfà àwọn sàlàfàtún mẹ́ta ni àkọ́kọ́ ni wọ́n ń pè kíní kan ní olówó that olówó that wọ́n máa ń pè kíní kan náà ní olówó kádìrì bákan náà olówó kọ́hárì olówó dat òun ni gíga dátù ọlọ́run yẹni pé ọlọ́run subhanahu wa ta'ala anna Allaha bi dhatihi fawqa khalqihi kí wọ́n mọ̀ pé olúwa pẹ̀lú dátù rẹ̀ pẹ̀lú bíbẹ rẹ̀ pẹ̀lú ìrírí tẹ́ ìrísí ìjẹ́ ìgbé nǹkan dúró yẹni pé dát náà pé dátù níbi ojú ara ọwọ́ ẹgẹ́ bá náà sì máa rí tí òyìn náà rí pé n ń jẹ́ nǹkan tí mo fẹ́ wò ní òní ń jẹ́ that that ọlọ́run ọba subhanahu wa ta'ala alin ọ̀gá òun la kéde jẹjọ ta ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ipe òkè àlà arush náà ni ọ wà àìsàlàyé pé àlà arush òun ni ó dà gẹ́gẹ́ bí ibi tí ẹnì òkè ní òkè sánmà keje òun tó fẹ̀ kódà ó fẹ̀ ju kùrùsí yìí lọ kùrùsí yìí gangan òun gá fẹ̀ ju sánmà méjèèje lọ tán bá ju sánmà méjèèje sínú rẹ̀ kónkóló ni yóò rí yóò dà gẹ́gẹ́ bí kéèyàn mú òka kí ó ju sí inú lẹ́lẹ̀ ńláńlá kan tó jẹ́ bíi desert bí kùrùsí yìí ṣe wá tó tóun àlà arsh ó tún jù lọ. sùrù eléyìí òkè ni ní àwa ṣàlàyé níjẹ́ ìjọ pé ọlọ́run ọba ó ní ìstìwá yẹn ni pé ó wà gangan ní òkè rẹ̀ sòtábà ń ṣàlàyé gíga ọlọ́run dat ọ wà níbẹ̀ yẹn ni pé dátù ọlọ́run dátù tó ga ni gbogbo ẹni tó bá fẹ́ ròyìn dátù ọlọ́run gbọ́dọ̀ ròyìn rẹ̀ ń bẹ nílẹ̀ ń dáàtọ̀ ọlọ́run ọba sí ẹlẹ́ẹ̀kejì òun náà ni ulul qadri òun ni kéèyàn tó ga ní qadru ẹni pé ká ní ní ìpàtàkì ara ọ̀nà tí wọ́n máa fi ń ga nu kéèyàn ga ní pàtàkì tó ní lápájá à èèyàn ńláńlá ní fa èèyàn gíga ó ti ga kò mí pé ó ga gànàgànà ni wọ́n wí yẹn ni pé olówó kọ́dìrì ńlágbájá ó ti dèyàn ńláńlá kì í sí pọ́ sọ́ra bẹ̀kẹ̀tẹ̀ ni wọ́n ń sọ tuntun mọ́ rẹ̀ ni pé yẹn ni ma'anahu anna Allaha dhu qadrin azim ọlọ́run bá ọba tí ó ní pàtàkì tó ní agbára ni la yusawihi ahadun min khalqihi tó ṣe pẹ́ nìkan kò lè ṣe dìdí rẹ̀ nínú àwọn ẹ̀dá rẹ̀ wala ya'tarihi ma'u naqsun bí pàtàkì tọ́lọ́run bá wá pàtàkì àbùkù kankan ò lè ṣẹ́rí wá bá ọlọ́run ọba nínú pàtàkì tiẹ̀ gbogbo ẹni tó bá pàtàkì láyé ntí ń jẹ́ àbùkù yóò mọ̀ sẹ́rí bá ní ẹ̀kọ́ kan kódà àwọn èèyàn tó máa ń sọ àwọn Yorùbá máa ń sọ wọn ní ẹni tó ga làbùkù máa ń wá kí ẹni tó bá ga ni àbùkù máa ń wá kí èyí tọ́lọ́wọ́n ọba kọ́ nìyí òun <laughs> àbùkù lè wá gíga tọ́lọ́wọ́n ọba kí yẹn gíga tọ́mọ ẹ̀dá nìyàn náà ni àbùkù máa ń lépa ká tí máa ń lépa ká àmọ́ tọ́lọ́hún kọ́dùrú rẹ̀ kọ́dùrún azim ẹ̀rí pé tábà wọnú alukur'an gan ọlọ́wọ́n bá sọ ó ní wà huwa al-aliyyul azim gbàtó ní Allahu la ilaha illa huwa Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wala nawm lahu ma fi as wa ma fi al man dhal-ladhi yashfa'u 'indahu illa bi idhnihi wọ́n ní ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a wasa kursiyu usamawati wal ard wala yaudu hifdhuhuma wani wa wal aliyu alazim mana ali giga tọlọ́run bá ga ní qadru azim wà ń bẹ títóbi wà ń bẹ títóbi okun giga Ọlọ́run ọba kò sí ààbò kò sì lè ṣẹ́rí sí láéláé bákan náà gíga ẹlẹ́kẹta wọn ni ulul qahr gíga ìkápá kí wọn kápá nǹkan ẹni tí wọn bá tán bá ní pé lágbájá wáá ó ti di ẹni ńlá yẹn ni pé ó kápá ẹni wọn náà ń sọ ọhún àbí tó bá ń lágbájá ẹni ńlá ni lọ́dọ̀ mi ó mì pé ó mi nù ó mi sọfọ́ mi ni wọ́n bá ṣe wá lóhun lóhun tóbi tó kàtẹ́ ni ọba ní olówó kọ́dìrì pé tó pàtàkì lọ́dọ̀ àwọn èèyàn tó pé tó bá ti gbọ́ pé lágbájá ń bọ̀ ọ́ ni a ah, èèyàn lánà kọ́dà lómi kò ní òun ní gbọ́ òun rẹ̀ lásán fóònù rẹ̀ lásán tó bá ti gbọ́ bí wàhálà bá ń ṣẹlẹ̀ tó bá ní ẹgbẹ́ fóònù ẹ bá ń gbé ẹ eh, talọ́wọ́ mi ẹ gbé fóònù mi fún un wọn ni èmi lágbájá ni a ah, a ah, ẹyin nítọ̀ ó ti yanjú náà nù so ó mi pé nìyẹn ẹni tó pàtàkì lọ́dọ̀ àwọn èèyàn ni so ìyẹn wọn náà pè ní olówó kọ́dìrì àmọ́ bí ọmọ ènìyàn ṣe lè pàtàkì tó ní personality tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala kò ṣe fi wé tọ́lọ́wọ́n kò ṣe fi wé torí tọ́mi ènìyàn àbùkù ọ̀ṣẹlẹ̀ sí torí njọ́ mi tọ́lọ́ba tó bá ní èmi ńlágbájá níbi ní mi ọmọ yín tó bóyá ni wọ́n sì mọ́ lóòótọ́ náà ni so kò mọ́ náà ni so pípàtàkì rẹ̀ wọn àbùkù bá ní àyè wọn nù àmọ́ wuluwul kahar ẹlòmíì lè wá ní ìkápá yóò ga pẹ̀lú kó ga ní gíga tì kápá tó pé tó bá sọ fún yàn pé tó bá gbàyàn mú yóò lù náà ni tó yẹ pé táwọn ọmọ rẹ bá ti rí wọn máa gbà jìnnìjìnnì táwọn ìyàwó rẹ bá rí wọn máa gbà jìnnìjìnnì táwọn ọmọọṣẹ́ rẹ bá rí wọn máa gbà jìnnìjìnnì ó ní kápá lérí wọn nu àmọ́ ìkápá yẹn kìí ṣe ìkápá tí ó máa lọ gẹ́gẹ́ bí tọlọ́run ọba nígbà tó bá ti kóra rẹ kó mbẹ nísìnyí tó bá ti ra yíṣẹ padà bó bá ipá àwọn ọmọọṣẹ́ ni wọn gbà jìnnìjìnnì fún gbà tó bá rí ọ wọn sì bẹ̀rẹ̀ yẹ̀yẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ pàtó àwọn tó ń jọ ń fi ọ sí ẹ̀yẹ́ wọn náà so ní pé gíga tọ́lọ́wọ́n ọba alqahar ìkápá ẹni tó wà ń bẹ̀ ìkápá tí èpè kò sí pé bóyá ìyẹn lè lọ́nà kan tí ìyẹn lè fi yọ gbogbo àwọn ọ̀nà yìí Ọlọ́run bá fi jẹ́ ọba tó tóbi ìyẹn gbọ́dọ̀ mọ̀ nínú ẹ̀mí yàn ìpè Ọlọ́run ọba yìí o tá a bá ń ṣàlàyé nípa gíga Ọlọ́run ọba ìpè ọ̀gá ní that ẹni pé ní ìjẹ́ ìjẹ́ ìjẹ́ ìjẹ́ ìjẹ́ tá a máa fi mọ̀ pé èèyàn lélẹ́yìí àbí tá a máa fi mọ̀ pé nǹkan ló dúró yìí ọlọ́wọ́n bá ga pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n kan náà ó tún ga ní kọ́dùrú ní èyí ó tún ga ní ìkápá ẹni tábàlọ́ lè ń wọnú alukur'an àwọn àyà oríṣiríṣi gẹ́gẹ́ bí sheikh islam taymiya rahimahullah wọ́n sì mú àwọn àyà yìí wá àwọn kọ́ àyà tí sheikh kọ́ mú wá ọ̀rọ̀ nípa tó ní í ṣe pẹ̀lú nabi yallah Isa wọn náà ní anabi Isa jésù ya Ìsá ọlọ́run ní ìwọ Ìsá inni mutawaffika èmi ọlọ́run ọba màá mú mi ni mo kùn ọ́ lóorun wa rafi'uka ilayya mo tún wá gbé ọ wá sí ọ̀dọ̀ mi mo gbé ọ wá sí ọ̀dọ̀ èmi ọlọ́run ọba kí ni ta fẹ́ mú níbi àyà yìí tí sheikh islam lò ṣe àpé ọ̀rọ̀ anabi Ìsá alayhi salam ìgbà bẹ̀rẹ̀ sí ni pé àwọn Banu Israel ipe ẹ fi àwọn ntẹ́ǹṣe tí ó dá kalẹ̀ ẹ tẹ̀lé àṣẹ ọlọ́ngọba kẹmọ̀sìn ọlọ́ngọba náà àwọn kan dìde táwọn jẹ́ àwọn Yahudi yẹn ni pé àwọn wọn kì í ṣe àwọn Nasara àwọn Yahudi wọn wá dìde ní dìde ọ̀tá sí Anabi Isa ipe tó kù ni pé tọ̀ á pa ọ́ ni á pa ọ́ gbogbo ètè ni wọ́n dá wọn rí wọn ni pé tó kù ni pé àwọn pa ni bí wọ́n ṣe ń rọra wọn bọ̀ wá tó fẹ́ wọlé tọ̀ ànábì Ìsá láti pa àwọn tí wọ́n ń bẹ ní ẹ̀gbẹ̀gbẹ̀ rẹ̀ ọlọ́wọ́n bá ní ọ̀kan nínú wọn ọlọ́wọ́n bá wá gbé àwọ̀ rẹ̀ ó gbé wọ ànábì Ìsá ó gbé àwọ̀ ànábì Ìsá ó gbé wọ ẹni wọn bó sì gba náà ni òun pariwo pé mi kọ́ òun ìwọ náà ni àwa dọ̀ ọmọ kọ́ so bó ṣe di pé wọ́n mú un lọ nù bí wọ́n ṣe mú un lọ lódì pé wọ́n lọ lè kàn mọ́ àgbélébù ọlọ́run bá ṣàlàyé léyìí fún wa nínú alukur'an ó ní wa ma salabuhu wa ma qataluhu wa ma salabuhu walakin shubbiha lahum nínú sọ́lọ́tò nìsa ọlọ́ni wọn pa nábì Ìsá wa ma salabuhu wọn kàn lé walakin shubbiha lahum á da ọ̀rọ̀ yìí mọ́ wọn rú mọ́ wọn lójú ni eléyìí ó gbọ́dọ̀ rìn lẹ́mìí mùsùlùmí bẹ́ẹ̀ ipe ẹnìkan kan kò pa anabi Isa ẹnìkan kan kò kan anabi Isa má àgbélébù gẹ́gẹ́ bí alukur'an ṣe ṣàlàyé rẹ̀ nu ọlọ́wọ́n bá wá ní bal rafa'ahu Allahu ilayhi ọlọ́wọ́n ní èmi ọlọ́wọ́n bá mo gbé e lọ mi ni. náà ọlọ́ni inni mutawafika ya Isa ọlọni wọ Isa inni mutawafika èmi ọlọ́run màá kún ọ ní oorun ẹni pọ́lọ́ ń kún lórun gbà tó tán wa rafi'uka ilayya wọ́n ní káwọn màláíkà kí wọ́n gbé wá sí wá ń han ẹni tí ọlọ́run gbé àwọ̀ rẹ̀ tó yí tó gbélé lérí òun náà wá hàn lé màlúrí ayé tó Isa àwọn hàn ní ìmà kí la fẹ́ lò níbi àyà yìí ẹnu ibi tí sheik fẹ́ lò ń bẹ́ẹ̀ náà ni pé wàrà fìrìkà ìlàyà mo gbé wá sọ́dọ̀ mi mo gbé wá sọ́dọ̀ mi kọ́dà àwọn kan bẹ inú àwọn mùsùlùmí kọ́dà àyè gbà wọ́n dé orí rédíò kò sí ibi tí ìlú wa kò sí mobi tọrọ ẹ̀sìn gbogbo ntọ́ba tá ti fẹ́ sọ ní sọkúsọ tó bá ti lówó lọ́wọ́ ọmọ sàn lọ nígbà lórí rédíò ìgbà tí ò bá rí bẹ́ẹ̀ ìyẹn ṣe rí ẹni tó yẹ kóun fẹ́ pe ifá pé òun ṣẹ̀ṣẹ̀ kó ifá tuntun dé wọ́n sì gba aláyè lórí rédíò kọ́ mọ́ wá polówó fa kí ẹni tó wá fẹ́ kọ́ fa kọ́ mọ́ bọ̀ wá. so àwọn kan náà mẹ́tò ifá yìí gbà wọ́n lórí rédíò wọ́n pèrè àwọn ní amadiya amadiya ni wọ́n ń pè wọ́n lórí rédíò wọ́n mọ̀ sọ́kún galaba yìí ikú anabi Isa ó ti kú ó ti kú so wọ́n ní ní mùtàwáfíkà wọ́n ní ìtumọ̀ mùtàwáfíkà ni pé màá pa ọ́ ẹ dákun tí lẹ́yìn ìgbà tó bá pa tán pààrọ̀ fi wíkà ìláyà yóò tún wá gbé lókè rẹ̀ kódà kéèyàn gan wò gan pẹ̀lú ìtumọ̀ alukur'an wọn bilintasi àwọn àyà kur'an mi wá tó wá ṣàlàyé tí wọ́n mọ̀ pé àtàwọ̀fà ìmọ̀ ń túmọ̀ wòrán ọlọ́run ni Allahu yatawaffa al-anfusa hina mawtiha ọlọ́run ni èmi ọlọ́run ọba èmi ni mo máa ń kun ẹ̀mí lóorun nígbà tí ó bá sùn ń gba ẹ̀mí rẹ̀ nígbà tí ó sùn ó mọ̀ pé tẹ́mi tẹ́yìn bá sùn ẹ̀mí ti rọra ọlọ́run gba ẹ̀mí ń sọ́wọ́ nígbà ọ̀run ni ọlọ́run bá ní wallati lam tamut fi manamiha èyí tí ọ̀wá ní kú lójú oorun òun tó bá láàárọ̀ nítòtú ẹ̀mí yẹn kalẹ̀ náà ni ibi ń bẹ nínú àdìsá nàbí sọlọ sọlọm tó ń ta bá ti jí kásò pé alhamdulillahi alladhi ahyani ahyana ba'dama amatana so wa ilayhin nushur àdìsá tó kílẹ̀ àní kí wọ́n lọ pa wá yẹn ni kí ó kùn wá lóorun ní jẹ́ báwọn bí mutawaffika túmọ̀túmọ̀ kókò ní oorun bákan náà náà ni pípa náà ìmọ̀ ń jẹ́ al a yìí ọlọ́ni inni mutawaffika gbàmí ọlọ́run tó ń sọ oníwà huwa alladhi yatawaffakum bil-layl ní ọlọ́ni èmi ni mo máa ń kùn yín ní jẹ́kẹ́ sùn ní òru tẹ̀lé mọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ mọ́ so gbogbo ipe bá ní bá lo gbogbo ẹ̀wọ́n lọ lè wo lisanu arab wọn lọ lè wo munjiru tó bá ní wafat ikú ní jẹ́bẹ̀ kéèyàn kú kéèyàn kú fínfín kẹ́mi ó kú lára yányá tó ẹnu wa mú bébébébébébé so bẹ́ẹ̀ sì ni ìmúlẹ́nu àánú iná ni ọlọ́wọ́n bá ní èmi ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala máa kùn ọ́ lóorun ẹni pé máa kùn ọ́ lóorun wa rafi'uka ilayya ń wà fi gbé wá sọ́dọ̀ mi sosi ọlọ́run fa anabi Isa nígbà tó wá pa á tán ó tún wá gbé e lókè ọ̀rọ̀ tí ọba mu ni ọlọ́run tí wàá tún sọ pé bal rafa'ahu Allahu ilayhi bal rafa'ahu Allahu ilayhi ọlọ́run ni wọn pa anabi Isa o bal ẹ̀fìyẹ́lẹ̀ rafa'ahu Allahu ilayhi ọlọ́run ni èmi mo gbé wá sọ́dọ̀ mi tó bá ní ẹ̀ gbé nǹkan mi pé ọlọ́run bá gbé kọ́dà kìí ṣe kókó láàyè ọlọ́run bá gbé lọ sí ọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n bákan náà ti wá ń yà yín lẹ́nu pé bó lọ́lọ́run ṣe gbé lòkè lọ́dọ̀ rẹ̀ ọ̀dà ẹ̀ tó Isra wal Mi'raj náà سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع العليم ọlọ́run ní èmi ni mo gbé ẹrú mi mo mú láti mẹ́kà ní òru náà ó sì lọ sí jerusalem ní òru ẹ̀kan náà lóru náà ni ọgbàgun òkè ọlọ́run ọba wa linuriyahu min ayatina afẹ́kọ́rí àwọn ohun àmì wa náà ni wa kana qaba qawsayn aw adna ọlọ́run ọba ní anabi ọlọ́run ọba anabi sallallahu alayhi sallam ó súnmọ́ ọlọ́run ọba bíi ọrùn àti ọfà tí kiri ọfà táwọn ta àwọn àti ìfọwọ́mọ súnmọ́ wọn ẹni kó súnmọ́ dọ̀ ọlọ́run torí pọ́ wa bákan náà àdìsí anabi sallallahu alayhi wa sallam àdìsí clear tí anabi sọ pé òun gun ọ̀dọ̀ ọlọ́run ọba lọ ní sánmà gbúrú eléyìí ẹtún ta kò yíwọn náà kẹ́ni torí pé kíni kò lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba tubakẹ́ náà bí ẹ ta kò títí anabi sá pé ó kòkò ó kú ni ọlọ́run ọba pa ni so bákan náà ayé ẹlẹ́ẹ̀kẹta tí sheikh islam Taymiyya tí wọ́n tún mú wa wọ́n ní ilayhi yas'adul kalmu tayyibu. wọ́n fẹ́ mú ẹ̀rí wá tá fi mọ̀ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tó ga tó sì wà ní òkè òkè ni ọlọ́run ní ilé yìí ọ̀dùnmí ọlọ́run ni àwọn ọ̀rọ̀ tó bá dáa àwọn ọ̀rọ̀ tó bá dáa ntí ń jẹ́ ọ̀rọ̀ tó dáa òun náà ni adikiru ọmọdé àtikárù yẹn bàbá jáde àtikárù wọ tọ́ílẹ̀tì gbogbo àwọn àtikárù yẹn àtikárù travel ọlọ́wọ́n bá ní ìmí ọ̀dọ̀ ìmí ọlọ́wọ́n bá ní máa ń gòkè wá gbogbo àwọn àtikárù yìí àtikárù tó jẹ́ àtikárù súnà ni o gbogbo àwọn àtikárù bídà táwọn èèyàn dálẹ̀ ẹ̀gbọ́dọ̀ dédìí ẹ̀ o tí wọn bẹ kọ́ra ibùn àwọn míì tó ń bẹ tó jẹ́ àwọn àtikáàrù táwọn èèyàn tó ń pè ní ti súnà náà kí o kíyèsí dáadáa àwọn àtikáàrù tẹ bá ti rí ìsáwọ́sọ́lẹ́sì láti láti sílẹ̀ sálà ní kí lọ́wọ́ adé bẹ́ẹ̀ yẹn ni pé màfúrọ́tì kìí ṣe àtikárù ti súnà o wọ́n ti fi nǹkan míì kún wọ́n ti fi àwọn nǹkan míì kún ìsásúlì kí ló wá débi àtikárù ànábì sọ̀rọ̀ sọ́lámù àtikárù àárọ̀ kò sí ń bẹ́ẹ̀ so ẹnìkan wọ́n ń pè lásán bá ná òun ló fi ti ẹ̀kún bá wọn so àbá àtikárù tó yẹ fẹ́ ṣe tẹ́wá ní áàsìrì ogodo kàmá kàńjàmá irú màfúrọ́tì oníṣẹ́ wọn kọ́ sí nígbẹ̀yìn rẹ̀ pété bá lè ṣe ń jàmá ọ̀dà múlẹ̀ àtikárù jàmá wà nínú sunan nabi sallallahu alayhi wa sallam bákan náà wà tìláwà kí ọkà ayà alukur'an tí a bá ń ka alukur'an gbogbo àwọn eléyìí wọn ń pè ní alikẹ́lìmù tọ́yìb ọ̀rọ̀ rinu ọlọ́run ní ọ̀dọ̀ mi eléyìí yẹ sàáàdù alikẹ́lìmù tọ́yìb ọlọ́run ní ọ̀dọ̀ mi ní gbogbo àwọn ọ̀rọ̀ rinu máa ń gòkè bọ̀ wá tọ́ba ní sọ kí wọ́n gbọ̀n kan lókè ní jẹba wọn. wọ́n dùá àdúrà náà nínú àwọn alikẹ́lìmù tọ́yìb ni àwọn ọ̀rọ̀ tó dáa tó ṣe pé yóò gun ọ̀dọ̀ ọlọ́run ọba lọ ẹni pé tí wọn bá tẹ́wọ́ sọlọ́run tí wọn bẹ ọlọ́run kọ́lọ́run ṣe nǹkan báyìí fún mi sùúrù àwọn nǹkan báwọn òun náà ń pè ní alkalimu tayyib ọlọ́run wá ní wàlà amalu salihu yarfa'uhu tí wọn bá so gba àwọn ọ̀rọ̀ tó dá kalẹ̀ yìí ìyẹn zatikaru ìyẹn kalkuran ìyẹn sàdúà àná ọlọ́run wá ní àlà amalu salihu yarfa'uhu iṣẹ́ rí òun ni wàá gbé iṣẹ́ rí ni ó ayé àlà amalu salihu yarfa'uhu alkalimu tayyib torí pé n ti ń jẹ́ amalu salih ń ní pé tí yàn bá ń ṣe gbogbo àwọn azikaru yìí àbí yàn ka alukur'an yàn ṣe dùn á ntó wá jẹ́ amalu gangan ọ̀ wá ṣe é yẹn ni pé ọ wá pa irun tì wọ́n ní kílódé kírun mọ́ àti ah, azikaru ah, kílódé kílódé ọ kírun mọ́ àti ah, ka kur'an kur'an mo sàyí lágbá púpọ̀ lónìí ọ̀ ọ̀ sọ kẹ́lẹ́mọ̀ tayyib ọ̀ fi amalu salih tẹ̀lé nu amalu sọ́ọ̀lì òun ni yóò gbé yóò gbé lọ so òun ni pé tíyẹn bá ti ń ṣe tíyẹn ń sọ̀rọ̀ rí jáde lẹ́nu kí ó sì máa fi àlà amalu sọ́ọ̀lì kí ó máa fi kún ìyẹn ìnà Muawiya Iyas bin Muawiya ó ní lawla la amalu sọ́ọ̀lì lam yarfa'ul kalam ń tẹ̀ bá ṣiṣẹ́ eré tíyẹn máa ń ṣe òun ọ̀rọ̀ tíyẹn bá sọ jáde kò ní gún ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba lọ́wọ́ ẹ máa wò lápèjúwe ẹ rí i pé tá a bá kírun ní ìsìn náà ẹ rí i pé tá a bá ti parí irun náà láti àwọn àtikárùtà àwọn àtikárùtà àṣìlẹ́yìn rẹ̀ ń bẹ so lórí irun gan àwọn àtikárùtà máa ṣe náà ń bẹ ń bẹ tó ṣe pé ọlọ́run sì máa gbé lòkè ẹ rí lórí irun gan aka alukur'an ń bẹ so omi ké gbogbo àwọn iṣẹ́ rẹ̀ yẹn òun ó mú al-amalu lọ́sọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ni al-Hasan al-Basri àti Qatada òun náà ni la yaqbalu qawlun la yuqbalu qawlun illa bi amalin ọlọ́run ní gba iṣẹ́ lọ́wọ́ yàn iṣẹ́ tí yàn lè ṣe kò lè jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run illa bi amalin àfi kí èyàn ó yà fi iṣẹ́ rí tẹ̀lé wa shahidu minal aya ń taba wọ àyà yìí á ti rí ẹ̀rí ń òun náà ní kọ́lọ́run bá fi rinlẹ̀ fún wa ipe iṣẹ́ rí tí yàn bá ṣe ẹni ọ̀rọ̀ ọdún tí yàn bá sọ jáde lẹ́nu iṣẹ́ rẹ̀ òun ni yóò mú lọ sí òkè yẹn ni pé táwa ní dìmẹ̀ gan ni pé ilayhi yas'adu ẹnu tán ní dìmẹ̀ náà nù yas'adu ọ̀dọ̀ ọlọ́run ni yóò gòkè lọ yẹn ni pé gbogbo iṣẹ́ rẹ̀ tí yẹn bá ṣe yóò gòkè lọ bá ọlọ́run ọba ní òkè so bákan lára àwọn ẹ̀rí tí a tó fi mà ikú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí ó wà ní òkè ni gbàtí Fáráò àti Nabiyullahi Musa tí wọ́n jọ nígbàmí sí òtó látara pé Ọlọ́run bá rán Fáráò àọ́rán Musa aleyhisselam sí Fáráò gẹ́gẹ́ bá ṣe mà nínú tàn òun náà ni pé Fáráò òun lọ́tọ́ anabi Musa gbàtí anabi Musa kúrò nílùú pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ kan tí ó ṣẹlẹ̀ tó jẹ́ bí àdánwò anabi Musa fi ìlú lẹ̀ gbà lọ tí Musa aleyhisselam tí ó ń padà bọ̀ wá láti madian tó wà náà lọ́lọ́wọ́ bá ti pè pé tọ̀ mo ṣe ọ́ ní ànábì mi ó di ànábì iṣẹ́ tí mo sì fẹ́ rán ọ̀dọ̀ Fáráò náà ni kó tó máa lọ kọ́ lè jíṣẹ́ fún un so àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá tó bá ti gba iṣẹ́ wọn kì í fòyà bí Fáráò ṣe kàyà tó tó bọ̀ àyà tó kọjọ́ ànábì Mùsá ní ojú bóyá ni pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó rán níṣẹ́ òun lọ́jọ́ lójú ọ̀rọ̀ lè bá Fáráò ń sọ fún ìwọ fìràhàn gbà fún ọlọ́run ọba ìwọ kọlọ ọlọ́run rẹ ní ọlọ́run ọba má tó ní fìràhàn ọba bínú ni wọ́n ń bi Nabiyullahi Musa ipe tọ̀ tó ń sọ pé èmi kọlọ ọlọ́run ọlọ́run tó wá ní kí máa sin kí máa sìn yìí kí n gbà fún kí n sọ̀rọ̀ àmìdẹ́rù so Musa alayhi salam wá ń sọ fún pé mi alim ọba tó wà lókè ni láwùlọ ìlú òkèlè ọlọ́run ọba wà ìjọ kan wá ní fìràhónù wá wá pinnu ó pinnu ọwọ́ ní ya amana ó wá pe ẹnìkan nínú àwọn tó ń jẹ́ àwọn wòzíìrì rẹ̀ ẹni pé àwọn tó ń jẹ́ àwọn bíi ministers rẹ̀ wípé ìwọ kí ni pé minister of uh, <clears throat> kan contract yìí contract tó lágbára ni ó ní ibnu lè sọ̀rọ̀ ṣàn mo fẹ́ kó bá mi kọ́ àjà òkè tó bá mi kọ́ tí ó ga lẹ́ẹ̀lẹ́ abúlùgùn asbab mo fẹ́ dé òkè sánmà mo fẹ́ tọ́ sánmà lọ asbab samawat àwọn mo fẹ́ gun òkè sánmà lọ fa atọ́lẹ̀ á ilá ilá ìmúsà mo fẹ́ wu ọlọ́run mo fẹ́ najú olúwa tó tọ́ran musa níṣẹ́ ó ní wa inni ila adhunnuhu kadhiban ó dá mi lójú pé òpùrọ́ ni ó rí i pé ibi tí anabi musa sọ fún un àmúhùn ọgbà ó wá ní òun fẹ́ràn lè pẹ̀lú tí ń sọ tí ń bá débẹ̀ ń rì sórí eléyìí òun ni a fi mọ̀ pé àṣé anabi musa alayhi salam ó ṣàlàyé fún Fir'aun ikú òkè ni subhanahu wa ta'ala. náà ni ọwà burú àwọn i wọ̀nyí náà ni a rí ní ẹ̀rí táfi mọ̀ pé ọlọ́run oke subhanahu wa na òkè ni ọwà na kẹ́sìbán afa tó máa mi ni níbi pé sọ pé òjíṣẹ́ ọlọ́run ọba lòun wọ́n pé ọgbà pé tó rán musa irọ́ nípa wọn á fẹ́ lọ lè rí ọlọ́wọ́n ọba náà ní òkè torí tó bá gbà pé irọ́ ni ni musa ń sọ kò ní nídìí kólóhùn lọ lè ń lọ lè ń wò má so àmọ́ ọ gbà pé òótọ́ lọ́sọ̀ mi àmọ́ yìí gbà wọ́n ní òjíṣẹ́ ọlọ́run so gbogbo eléyìí ó ń túmọ̀ sí pọ́lọ́n wa subhanahu òkè ni ọ wà sheikh wọ́n tó mú ẹ̀rí wá tó jẹ́ ẹ̀rí ẹlẹ́ẹ̀karùn-ún nípa káfíńmọ̀ pé ọlọ́run ọba òkè lọ́wà wọ́n ní aamintum man fi samaa an yakhsifa bikumul arda fa idha hiya tamur wọ́n ní aamintum ǹjẹ́ fọkànbalẹ̀ ní man fi samaa sí ẹni tó wà ní sánmà ẹni pé sẹ́ fọkànbalẹ̀ sí ìyá ẹni tó wà ní sánmà man ẹni tó wà ní sánmà ta ń Allah ọ̀nà ni ọlọ́run tó wà ní sánmà an yakhsifa bikumul arda kó ní kí ilẹ̀ kó jìmá yín lẹ́sẹ̀ fa idha hiya tamur nígbà tí ilẹ̀ ń bá mì tìtìtìtìtìtì sọ́kàn yín balẹ̀ ni ṣe ipa yín ka ẹni tẹ́lẹ̀ ṣe sí bí ta ní dìní bí àyà yìí ta ní bùkátà sí òun náà ni man fi sàmà ẹni tó wà ní sánmà ó túmọ̀ sí pé Allah ó gbọ́dọ̀ nílẹ̀ lẹ́mìí wa ìpè àwọn ènìyàn láwùlọ̀ ìlú ala makhluqatihi òkè ni ọlọ́run bá wà bákan náà ọlọ́run tó ní amintum man fi sama ǹjẹ́ nífọ̀kànbalẹ̀ sí ẹni tó tó wà ní sama nínú súra kan ọlọ́run bá tó ti rìpítì ẹ̀ ikú an yursila alaykum hasiban pé kó fi àwọn oko ojú oko kó wá rọ̀ ìyẹn ni pé oko láti sama kọ́ mọ́ ọ̀rọ̀ lẹ́yìn tó bá ní wọn ọ̀rọ̀ omi mọ́ òkú ló ń fẹ́ rọ̀ fasata'lamuna kayfa nadhir gbàwọn lẹ́ẹ̀ma bí ìkìlọ̀ kí wọ́n má gbọ́ tí ẹni tí ọlọ́run bá rán síyàn bí ó ṣe rí nínú jìyà tí máa ń ṣẹlẹ̀ síyàn kí n ta tó fẹ́ lò ń bí iná òun náà ni man fi sàmà ẹni tí ó wà ní sánmà tó bá àwọn ẹ̀rí wá pọ̀ nínú àwọn hadith annabi sallallahu alayhi wa sallam tó ń ganjẹ́ kó yé wáyé pé ọlọ́run ọba subhanahu wa ta'ala òkè sánmà ni ọlọ́run ọba wà bákan náà al-ulu gíga ni ọlọ́wọ́n bá ga lórí àwa ẹ̀dá táwọn lè wo nínú hadisi kan hadisi yẹn bẹ yẹni hadisi Muawiya bun Abi Sufyan Muawiya bun al-Hakam as-Sulami náà ni ó kọ sọ̀hábà yìí wọ́n jẹ́ nìkan tó ní arziki wọ́n wá ní àwọn ẹran ó ní àwọn ẹran gan ọwọ́ ń fi arábìnrin kan sọ obìnrin yẹn jẹ́ ẹrú òun ló ní ẹrú òun wọ́n fi ń sọ ẹran rẹ̀ kó máa da ẹran jẹ gbẹgẹ́ bá fúlàní ṣe máa ń da màálù káàkiri ewúrẹ́ ni àwọn máa ń da wọ́n ń da káàkiri ìgbà tí ń da bí arábìnrin yìí ṣe jòkó níjọ́ kan ni wọ́n bá sún gbàgbé lọ bí ìkókó ṣe pa ọ̀kan nínú àwọn ẹran tí ń dànù ó bá dé padà ló bá lọ lè bá olówó rẹ̀ wípé à òun mà ti fi ẹran dà ó sìyẹn ni pé ntí ẹran tó fi sọ̀hún ó ti nǹkan ìkókó ti pa ọ̀kan jẹ níbẹ̀ tó ń tí Muawiya ṣe ni pé bó ṣe dé ọ̀dọ̀ rẹ̀ báyìí tó sọ fún inú bí Muawiya inú rẹ̀ wáyà yẹn oníkọ́dà nǹkan tó máa ń ṣẹlẹ̀ sí àwọn ẹ̀dá mọ̀ ṣẹlẹ̀ sí mi ẹni pé ìbínú ìrí ìbínú kọ̀ǹtró mo yí onífàsọ kọ́kútù ha mo fọ́ ní etí ó fọ́ obìnrin létí tó bẹ́ẹ̀ sì ni ó ti yé àwọn sọ̀hábà tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé tí yẹn bá ti fọ́ ẹrú ní etí ẹrú wọn dọ̀mọlúwàbí nù tọ́gbá ní ojú ọdọ̀mọlúwàbí nù so náà ni wọ́n fi máa ń ṣàlàyé pé tí wọ́n bá báyàn jà Nabi sallallahu alaihi wasallam ó ní wala tadribul wajha ẹ gbọ́dọ̀ máa nàyàn lójú gbogbo tó ń jẹ́ ojú yìí èyí náà yàn bẹ́ẹ̀ kí wọ́n fún ẹ̀ létí kí wọ́n fún yàn ní búlò ní ojú búlò léyìí kódà kí wọ́n wá bí tí wọ́n bá ti nàyàn tí wọ́n pọ̀ bá ní rí iná lára wá ẹgbà tó bá fi nà kọ́dọ̀ ọmọ kékeré ìgbọ̀dọ̀ ọmọ fún nígbà tí kò bá mu rárá àbí kò gbá ní ẹnu kódà àbí kí wọ́n gbá ní ojú kódà Islam ṣe ní èèwọ̀ Nabi sallallahu alaihi wasallam ó ṣe ní èèwọ̀ ẹrú yẹn di ọmọlúwàbí nù bó ṣe fọ́ ní etí lọ́wọ́ mú ẹrú wa sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ó wá ṣàlàyé ní tó ṣẹlẹ̀ anabi wa kó bi ní kan anabi ni olúwa ẹrú anabi wa pé fi sàmà sàmà ní pé òkè anabi ní ana tanimi anabi ni i'tikiha fa innaha mu'mina anabi ni fi ẹrúbìnrin yìí kalẹ̀ tú kalẹ̀ mùmíní ni sòómì pé ntí ẹrú yẹn fi rinlẹ̀ anabi sallallahu alaihi wasallam bó ṣe sọ anabi náà fi rinlẹ̀ bẹ́ẹ̀ pé á bó ṣe rí gangan nù sòun ni pé dáàfin mọ̀ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí ó wà ní òkè gbogbo ẹ̀dá ni ṣùgbọ́n kan náà ara dá tó fi mà ìpè ọlọ́run ọba subhanahu wa ta'ala ipe ó wà ní òkè gbogbo ẹ̀dá òun náà ni ìjọ tí anabi sallallahu alayhi wa sallam tó jíṣẹ́ tán ní hajjatul wida ẹni pé hajj tí anabi sallallahu alayhi tó sì káyìn tó ipe àwọn bíi wọ̀nyí one hundred thousand náà ni ó wà níbi hajj òun tí anabi wá láti Mẹ́kà tó wá sí Madina anabi sallallahu alayhi ìgbà tó wá ṣe kútúbà dé àárín kan anabi wá náwó sí òkè báyìí anabi wá ní. wá ń bi àwọn èèyàn ipe albalagtu sí mo jíṣẹ́ àwọn èèyàn ní bẹ́ẹ̀ ni o jíṣẹ́ o yóò tó ní allahumma yóò náwó sókè kí ọlọ́run jẹ́rìí sí so àwọn pé ìnáwó <clears throat> sókè ń ni pé fún wọ́n ní ìnáwó sókè yìí tó náwó sókè ń ó túmọ̀ sí pé tọ́ ọlọ́run ọba wà ẹ̀mẹ́ta là nàbì ṣe bẹ́ẹ̀ ipe alibalaktu tó bá ní nàbàlà balakta yóò wà ní allahumma ishhad ọlọ́run jẹ́rìí sí i sùpàtà níbi wa sọ bẹ́ẹ̀ lẹ́mẹ̀ta tán ànábi yóò sọ̀wá dákẹ́ so ó túmọ̀ sí pé ànábi sallallahu alaihi wasallam ń fi ń yé ipe ọlọ́run ọba subhanahu wa òkè ni ọlọ́run ọba subhanahu wa náà ni ọwà so gbúrú àwọn nǹkan wọ̀nyí náà láfi mà subakana adéfemina tó ń bẹ tóun náà tó ń ṣàlàyé ipe anabi ipe ọlọ́run ọba subhanahu wa ta'ala òkè náà ni ọlọ́run ọba wà ẹ máa wo lápèjúwe gbàtọ́lọ́run ọba ní ẹni tí ń sọ̀rọ̀ alukur'an oní tanzilun minar rahmani rahim ọlọ́run ọba ní alukur'an yìí tanzil nǹkan tá a sọ̀ kalẹ̀ ni tọ́mọ́lẹ́ yẹn sọ nǹkan kalẹ̀ wọ́n pè láti ibo ló ti wá látòkè mina rahman ọwọ́ látọ̀dọ̀ ọlọ́run arrahman wọ́n pè pé ibi tó wà ló ti sọ kalẹ̀ wá sí orílẹ̀ ayé tó bá kan náà nínú àwọn àtikárù kúrò àtikárù yìí nínú àwọn àtikárù tí yẹn máa ń ṣe fẹ́ni tó bá rẹ̀ ni àwọn àtikárù rúkìá ni tánàbí sallallahu alaihi tó ní ká máa ṣe kí ni àtikárù náà ننتظر النبي صلى الله عليه وسلم قال لي كي أليس يعني ربنا الذي في السماء تقدس اسمك أمرك في السماء والأرض كما رحمتك في السماء اجعل رحمتك في الأرض اغفر لنا حبنا وخطايانا أنت رب الطيبين أنزل رحمة من رحمتك وشفاء من شفائك على هذا الوجع anabi sallallahu alayhi wa sallam yóò ní rabbuna allah yóò ní olúwa wa o yóò ní allah alladhi fi sàmà wọ́n tó ṣe pé sánmà ló wà anabi <laughs> yẹn ni wọ́n tó ṣe pé sánmà iná ló wà taqaddasa ismuka orúkọ rẹ̀ má amruka fi sàmà àṣẹ wà wà ní sánmà wal ard àṣẹ tó délẹ̀ lẹ̀ náà kama rahmatuka fi sàmà ìkẹ́ rẹ̀ ń bẹ ní sánmà náà wọ́n ní ij'al rahmataka fil ard sọ ìkẹ́ rẹ̀ wálẹ̀ náà ighfir lana hubana ṣàforíjì náà ìṣẹ̀ṣẹ̀ wa fún wa wa khatayana àti àwọn ẹ̀ṣẹ̀ wa anta rabbu tayyibin ìwọ ni olúwa àwọn ẹni tó bá má wọ́n ni ọba tí ó jẹ́ ọba tó anzil rahmatan min rahmatik sọ ìkẹ́ kankalẹ̀ nínú àwọn ìkẹ́ rẹ̀ wa shifa'an min shifa'ik sọ ìwòsàn rẹ̀ kalẹ̀ nínú ìwòsàn rẹ̀ ala hadhal waja lórí àìsàn tí ń ṣe ẹni yìí kúrò tí ẹni bá ka fúnra rẹ̀ irú ẹni yẹn tó sì ká tó tó fi pa ara sọ ara àwọn àtikárù tí anabi sallallahu alaihi wasallam tó ní kámẹ́kà fún ẹni tí wọ́n bá jẹ́ aláìsàn lélẹ̀ pẹ̀lú ògo ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n bó ṣe òsàn fún onítọ̀hún anabi kọ́ra anabi fi gbẹ̀yìn rẹ̀ ó ní fayé bura ẹni yẹn ìwòsàn ọba ìwòsàn ọba Suburu àwọn kan wọ̀nyí náà láfi mọ̀ ipe ọlọ́run bá subhanahu wa ta'ala ọba tí ó wà ní òkè ní ẹ̀ńtọ́ wà ní òkè ni tí pé kò rújú rárá pẹ̀lú àwọn ẹ̀rí ní oríṣiríṣi tí a fi mọ̀ pé ọlọ́run bá subhanahu wa ta'ala òkè ni ọlọ́run bá wà tí àwọn oríṣiríṣi àyà subaka àti hadith anabi wa sallam subaka náà nínú àwọn hadith tó tún wà النبي صلى الله عليه وسلم من صحيح البخاري إن الله ينزل يعني إلى السماء الدنيا في ثلث الليل الأخير anabi ni ọlọ́run ọba subhanahu wa ta'ala yanzilu ima ń sọ̀kalẹ̀ ima ń sọ̀kalẹ̀ ila sama ìdúnìyà yóò sọ̀kalẹ̀ wá sánmà ayé sánmà tayé yóò wá sọ̀kalẹ̀ wá bẹ́ẹ̀ yẹn tó bá di ní sulusul layl al-akhir ní ìdá mẹ́ta òru ti gbẹ̀yìn wọ́n mi pé òkè lọ́wọ́ bá wà lókè lókè yóò wá sọ̀kalẹ̀ wá sí sánmà ayé tó bá wá sọ̀kalẹ̀ wá ń yóò wá máa sọ pé alimi mustakfirin fa akfirila ǹjẹ́ ara tó ń wà ń foríjìn kì ń foríjìn ẹni pírò àwọn àsìkò yìí ni ọmọ ènìyàn ọ̀dà kọmọṣínáfíl ní tó bá di ní mẹ́ta ìgbẹ̀yìn òru sọlọ́sọlẹ́yìn alakhir kí wọ́n mọ̀ sínáfílà kí wọ́n tọrọ àforíjìn lọ́dọ̀ ọlọ́wọ́n ọba. anabi ni ǹjẹ́ ààrẹ tó ń tọrọ àforíjì kì foríjì wà almin sa'ilin fa'uti ǹjẹ́ ààrẹ tó ń béèrè nǹkan kan lọ́dọ̀ mi ti ń tọrọ kí n fún so gbogbo àwọn nǹkan wọ̀nyí ni mùsùlùmí gbọ́dọ̀ lákìyèsí sí gbogbo mi ni à ń lọ sóòrù káàkiri gbogbo eléyìí ìranù ni à ń lọ sí tàájúdù káàkiri kìlómítà fáìfù tàájúdù àwọn kìnìkan tàájúdù àwọn kìnìkan ìtàn rẹ ni sokora ẹwà àwùjọ wa yìí ọ̀rọ̀ ti dàrú ní ètò lágbára gan ẹ máa gbọ́ nínú tẹlifíṣàn rédíò wọ́n máa polongo àwọn jàmọ́ lágbájá àti jàmọ́ ìkíní kan níjó ni mò ń gbọ́ rédíò ẹni tí a pa mí àwọn kan láwọn ànáǹsì ikú ẹ máa ṣe àsùnmùnà ńlá wà wà mílíọ̀nù àbílẹ̀ lómi kíní kan tiẹ̀ ní ní mọ́sálásí kọ̀ọ̀kan àbá ta ló rán yín ta rán yín bolo lọ́n ti rán bolo ànábì ti rán yín ẹ sì tíra tẹ bá ti rí wá láyé pé àsùnmùnà ńlá wà mílíọ̀nù lélẹ́yìí àbí àsìkárò ànábì sallallahu alaihi wasallam kan lọ́wọ́ dákọ̀ mílíọ̀n fún yín rí ẹ dákọ̀ rẹ̀ so kí lẹ̀ ń gbé kí lẹ̀ ń gbin kí lẹ̀ ń gbé tẹ̀ fi ń gbin kí ní ń ṣẹlẹ̀ sí yín gan tí ò ṣẹlẹ̀ tẹ́nìkan rí láyé tó kí gbogbo ògbà tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ báyìí ẹ sá wà bí díà kan ah, tẹ́sà lọ́ ọmọ ni wọ́n ní káwọn ọmọ sí asúnúláwò ọwọ́ mílíọ̀n àwọn yóò ní àtẹgbẹ́ kìnìkan àtẹgbẹ́ kìnìkan ẹ̀ka lọ sí ìdí ẹ̀dàkùn tá lọ́rùn ẹ̀yìn jùlọ anábì máa ń lọ sí ẹ̀yìn ìdí láti lọ lé sàdúrà tó yàtọ̀ sí ọjọ́ ọdún àbí ọjọ́ ọdún àwẹ̀ àbọ́jọ́ ọdún léyà tó yàtọ̀ sí ìsìsìkọ ní pé tí òjò ọba rọ̀ tó sì lọ lè náfìlà ń bẹ ní kìí ṣe so gbogbo eléyìí bolẹ ti rí ẹmúbitẹ bá ti rí wá kò sí nǹkan ìfẹ́ jọ kiri yóò ìfẹ́ jọ àwọn kírísítẹ́nì gbogbo tó bá ti ṣe ní sàmọ́ ń wọ̀ wọn náà ṣe kí n ti wá wọ́n tó àwọn lè máa kéde lórí rédíò àdúrà ọlọ́jọ́ mẹ́ta fún àfa kìnnì kan ta ló ràn yín àdúrà ọlọ́jọ́ mẹ́ta àdúrà ṣẹ́gun àdúrà kìnnì kan máa bọ̀ wá òkúta wọn ò dẹ̀ wọn fẹ́ kánná wọn fẹ́ kan yí padà ká kiri yóò kẹ́mọ kẹ́yìn òfin kẹ́mọ kẹ́mọ polongo àwọn tó bá ń fi eléyìí

Nika ẹ dákun sómi pé kẹ ẹnìkan lọ́lẹ́tọ̀ kọ́ bẹ́ẹ̀ lọ́hùn ẹnìkan ọ̀lẹ́tọ̀ kọ́ bẹ́ẹ̀ jẹ́ kí n mọ̀ pé ẹ̀ ń gbá bọ́ọ̀lù náà nù ẹ̀ ń tanra ẹ̀ ń jẹ níjẹ́ báwọn so ni pé ó ń kálukú ló lẹ́tọ̀ kọ́ ọba fúnra rẹ̀ kí ló dé padà sínú lànà anábì sallallahu alaihi wasallam káwá béèrè bí kí ló yẹ ká ṣe gan-an ìgbà tí nǹkan báyìí ṣe ọkàn fẹ́ balẹ̀ mọ́ ìgbò tẹ́fẹ́ dín lu yìí kò fẹ́ balẹ̀ mọ́ bọ́rọ̀ sí lọ yìí kò fẹ́ yé wa mọ́ ẹ wá padà sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam pípò lànàbì ṣe máa ń ṣe òpin wàhálà láyé òpin kéèyàn kojú fìtínà láyé òun náà ni kéèyàn ṣe kíni kéèyàn ó dìde kógun ó ṣẹlẹ̀ kógun ó ṣẹlẹ̀ ogun ṣẹlẹ̀ láàrin anabi sallallahu alaihi wasallam àtàwọn kùfàr kí lànàbì ń ṣe tí ogun bá ti wá le jù tí kò fẹ́ ká mọ́ kùnúùtù ní gbogbo ibi kùnútù àti àyílẹ̀ àtàlásàdì àti magari àti ìṣá yóò sì ká jáde ni táwọn tí ń jẹ́ jama lẹ́yìn rẹ̀ wọ́n sì máa ṣe àmín àmín àmín bí wọ́n sì ń kà sólè ní jẹ́ pé èèyàn ń gbọ́ ẹ̀sìn anábì sallallahu alaihi wasallam yìí àmọ́ ẹ̀sìn anábì sallallahu alaihi wasallam kò yí wa ìfẹ́nu ìfẹ́nu náà ló yí wa sí àti ìdábídí àkálẹ̀ ní oríṣiríṣi náà ló yé mùsùlùmí Ìlọrin sí ọlọ́run bá kó ṣàánú fún wa

so ó mì pé èyí rò pé bóyá ó jọra wọn bẹ́ẹ̀ sì ni ìyàtọ̀ wà ń bẹ kí ni ìyàtọ̀ tó fi wà ń bẹ ni pé annal ìlúwa min sifati that wal istiwa min sifati tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn ìròyìn ọlọ́run tá a bá rántí nígbà tá a kẹ̀kẹ́ bẹ̀rẹ̀ tí a bẹ̀rẹ̀ tíra yìí mo ṣàlàyé pé ìròyìn ọlọ́run ọba ọmọ pín sí ọ̀nà méjì ìròyìn sifatu that هذه sifatu al-fi'l ìròyìn that ẹni pé ìròyìn tó ني pé a máa rí ní bí ìjẹ́ zátú ọlọ́run ọba gbogbo gbà ní mú wà pẹ̀lú ọlọ́run òun náà níbi ká ní pé ọlọ́run ọba ní ọwọ́ ó ní ẹsẹ̀ ó ní ojú so n tẹ́ ń pè ní sifatu zátú nù gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni al-uluf bíbẹ ní òkè táǹkà lónìí min sifati zátú ara àwọn ìròyìn dátù ni àwọn ìròyìn dátù ọlọ́wọ́n ọba ni sotori pé kíni ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala òkè ni ọ wà wíwà ń wá ní gbogbo ìgbà ni yọmọ wà pẹ̀lú rẹ̀ ní wíwà lókè òun. wọ́n ìsì wà níta kéníjẹ ẹjọ́ pé ìwà ní òkè àlà arsh min sifatil af'al ìròyìn iṣẹ́ lòun ìròyìn iṣẹ́ ni torí bá ṣe wúlò sílẹ̀ wà ń bẹ̀ àlẹ́ so bí wàá ṣe wúlò lè ṣe lórí àlàárùsì rẹ̀ ṣèǹtọ́kàn wá àlèmọ́ bèrè kí bolo ṣe wá ń bẹ̀ fọlọ́wọ́lọ́ alákọ́lùkì wọ́sùfún láwùmọ́ lè záàtì tá a bá ń sọ pé gíga ọlọ́run yìí tá ń kà lónìí yìí olówùlá subhanahu wa ta'ala ìròyìn kan tó ṣe pé láàbìmú lè zèfàtì gbogbo gbà náà lẹ́mọ̀ rí náà ni ó wà pẹ̀lú ọlọ́run ọba gbogbo gbà ni ó wà pẹ̀lú ọlọ́run torí náà ni ọlọ́run bá wà àmọ́ tá a bá ń sọ istiwa ẹni pé ta kéníjẹjọ ẹni pé wà ní òkè al-arsh inú iṣẹ́ ló ń wà yaf'alu subhanahu wa ta'ala bi mashi'ati tó bá ṣe wù níṣẹ́ máa ń wà lókè rẹ̀ bó bá ṣe wù níṣẹ́ máa ń ṣe pẹ̀lú agbára rẹ̀ níṣẹ́ máa ń wà lókè al-arsh náà náà fi sọ pé thumma lẹ́yìn náà ọlọ́run wà ní òkè rẹ̀ alárṣù rẹ̀ so àkọ́kọ́ nínú àwọn ọ̀nà tí wọ́n fi yàtọ̀ tó síra wọn nìyẹn mo fẹ́ ká rí kíní ìgbọ́ yìí dáadáa mo ní pé sífàtò yẹnì alùlùf yìí tá ń ka lónìí ìròyìn gíga ìròyìn tó ṣe pé yọmọ wà pẹ̀lú ọlọ́run ọba nìyí òun òun náà ń pè ní sífàtò that ìròyìn alistiwa taka ní ìjẹ́jọ́ òun ni ìyẹn ni pé istiwa ìwà ní òkè arṣù yẹnni pé ìyẹn eh, sifatul fi'l ni ìròyìn iṣẹ́ nìyí wọn tó ṣe pé ó lè ṣe wá sí wù ẹnìkan gbọdọ̀ máa béèrè pé bó ló ṣe wà lókè rẹ̀ bó ló ṣe sí mbẹ́ kò sí tó kàn wá pẹ̀lú yìí. tó bá kan náà wa min sifati thabita bil aqli wan naqli lẹ́yìn náà tá a bá ń sọ pé ọlọ́run ọba ọba tí ó ni èyí tá n kà lónìí alẹ́ ìlú ọba tó ga lórí ọmọ ìdámẹ́ni ẹ̀rí pa kakíga mẹ́ta kan níbẹ̀rẹ̀ halqa yìí gíga olówul qadar olówul zaat àti olówul qahar mẹ́tẹ̀ẹ̀ta wọn inú ròyìn tó ṣe pé ó rìnlẹ̀ fọlọ́run ni bẹ̀là ákìlì kódà ó bá làákà ìgànlẹ̀ gbà wọlé làákà ìgànlẹ̀ gbà torí pé kí ni ẹ wo ní ìsìtọ́mi nìyẹn gan tọba ẹ lè rí Allahu Akbar tó afa ma ṣàlàyé afa súnà wọn ni ẹ lè rẹni tí yóò forí kalẹ̀ tó bá forí kalẹ̀ kó wá di pé ẹ̀mí rẹ̀ wá gbà pé ilẹ̀ náà lọ́wọ́ bá wà bí o ṣe forí kalẹ̀ ń ibi tẹ́mi lọ́wọ́ padà sínú ni pé ó kìnìún ọlọ́wọ́ bá mi wá tẹ́mi máa ń padà sínú so náà ni nínú àdámọ̀ ìdámọ̀ ènìyàn gan tọ́mi ni wọ́n fẹ́ sàdúrà kọ́dà bọ́ tẹ́wọ́ tó bá ń wo owó rẹ̀ òkè ni ẹ̀mí rẹ̀ ó sì lọ fẹ́lọ́wọ́ kọ́dà níbi tó ń yíjú báyìí so nínú àdámọ̀ ìdámọ̀ ènìyàn ni eléyìí so òun ni pé wíwà lókè ọlọ́wọ́n ọba kágbà pé nínú ìròyìn ọlọ́run ni ó jẹ́ kó yé wa pé nínú làákàyè gan ó làákàyè bẹ́yìnà wà nàkìlì tàbá tó wá tó gbé sínú ayé alukur'an àtàwọn hadith anabi sallallahu alayhi wa sallam àmọ́ alistiwa wíwà lókè alẹ́ arsh tá a sọ ní jẹjọ thabitun bin nàkìlì la bil aqli inú kur'an hadith anabi sallallahu alayhi wa sallam òun rinlẹ̀ níbẹ̀ amálàáká ìlú lè gbé kíbo ló sì wá ń bẹ̀ ó jòkó ni ó ti gíní ni ó kura rẹ̀ sí ni òun náà la kà ní jẹjọ pé nìkan bá Imam Maliki so wọn ń béèrè pé ah tí ẹ bá ń wọ̀rọ̀ wọn lówù ìta kà lónìí yìí àwọn èèyàn sábà ní ìdààmú lórí rẹ̀ lọ títí so kálukú náà lọ́gbà pọ́lọ́ máa ń bẹ àmọ́ kú ń bolú wá wà bóòlù ṣe ń lẹ̀ lókè àárọ̀ṣù rẹ̀ yíyan ni mo ń dá wàhálà kalẹ̀ pé tábà ti ń sọ̀rọ̀ pé ọlọ́run wà lókè aláàrẹ̀ sọ́wọ́n ah, ah kẹlẹ́ alára sí bóòlù ṣe wà ń bẹ bóòlù ṣe ṣe so yíyan ni mo máa ń dààmú làákàyè so irú ẹ báwọn èèyàn wà ra ṣe làákàyè rẹ tìṣẹ́gbẹ́ kan ó pẹ́ làákàyè tì wọn wà rọra máa tẹ̀lé násù tí ọlọ́wọ́n bá mú wa ẹni pé tó wà nínú ayé al-Qur'an àti hadithi annabi sallallahu alayhi wa alihi wa sallam so abi ọlọ́wọ́n subhanahu wa ta'ala pẹ̀lú gíga rẹ̀ tó ga ọlọ́wọ́n bá kọ́ ìmọ̀ ìrìn rẹ̀ sínú ọkàn wa lára àwọn àǹfààní tí ń bẹ níbi irú ìròyìn yìí òun ni pé inú ìròyìn tí a fi ń bẹ ọlọ́wọ́n bá ní ẹ rí i pé ẹni tí a bá ń bẹ ọlọ́kọ ọlọ́wọ́n òun lọ́ba tó ṣe pé ẹni ọ̀gá lórí àwọn ọmọ ẹ̀dá mànìyàn lórí gbogbo ẹ̀dá rẹ ọlọ́run mọ́ṣẹ́ sànù mi so ara yẹn láǹfààní bẹ́ẹ̀ láti fi bẹ ọlọ́run ọba kí o fi rọ́pò gbogbo àwọn àdúrà kádùá táwọn èèyàn máa ń ṣe lọ́wọ́lá ìyá rẹ lọ́wọ́lá bàbá rẹ lọ́wọ́lá kìnnìkan gbogbo àwọn yìí ń fàyẹ̀wò tí ẹ máa fi àwọn ìròyìn ọlọ́run ọba ká máa fi bẹ ọlọ́run tó bá kan àwọn àǹfààní tó ń bẹ ń ni pé ẹni tó bá gbà tí ó rìn lẹ́mìí rẹ̀ pé ọlọ́run ọba ọba tó ń bẹ ní òkèrè tó pé ọba tó ga ni tó gbà pé gíga ọlọ́run ọba gíga títí ìkápá ẹni ni bó ṣe wà lókè òun ní ipa rẹ̀ ká wa bó ṣe wà lókè òun àṣẹ rẹ̀ fọdọ̀ mú wa ẹni pẹ̀lú ẹni yìí yóò máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba rẹ̀ bákan náà yóò sì gbà pé gbogbo tó ń bá ń ṣe lórílẹ̀ ayé ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò sàn ní ẹ̀san rẹ̀ ẹni tí ìròyìn bá jókòó nínú ẹ̀mí rẹ̀ ẹni rí kó dédì pálapàla torí ọmọ pé ọlọ́run ọba yìí ń bẹ lókè tí ń wò mí tí rí gbogbo nǹkan tí ń ṣe tí ò lójú rárá gẹ́gẹ́ bí kéèyàn wà ní ẹgbẹ́ ògiri òkè kéèyàn máa wọ ọmọ kékeré tí ń ṣe lórílẹ̀ ayé lórílẹ̀ ńlẹ̀lẹ̀ tí wọ́n sì wà lórí orí upstairs ṣe kí gbogbo ntọ́mọ̀ ń bá ṣe kò sí tí yóò rí ní àrítì níbẹ̀ fútọ́mi ìlànà bá ń fura ma ọlọ́run ọba bẹ́ẹ̀ pé ọlọ́run ọba ń bẹ ní òkè yìí sì ń rí mi ẹ̀rí pé ọmọ ẹ̀dá máa nìyàn yóò máa jìnà sí gbogbo àìdá kọlọba subhanahu wa ta'ala kọmọṣà sí wá ní mùsùlùmí gidi kó ṣe àlékún àgbọ́yé ìsìnrẹ̀ náà fún wa subhanaka allahumma wa bihamdika wa nashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk number three number four number one okay number salaam. wọ́n fi ń ṣe òkè kùnúùtù òkè hàn. wallahu alam pẹ̀lú ìṣesí bá a ṣe wà ní ilẹ̀ yorùbá níbí sọ́dà ń pé àwọn ò ní bùkátà sí i nílẹ̀ yorùbá táwa yìí torí pé àwọn náà rí i pé àwọn ò tí ìbáyìí kan bá ń sọ̀rọ̀ yìí àní gbọ́ nǹkan kan nǹkan ń ṣẹlẹ̀ sọ̀rọ̀ àtọ́ wà nírú nọ́ọ̀tì wọn tó pé wọ́n fojú rí gbogbo ẹ̀ lóríṣiríṣiríṣiríṣi ọlẹ́tọ̀ fún àwọn káwọn ó máa ṣe kùnúùt wallahu a'lam. ẹjọ ìbéèrè yẹn a ti rí àwọn ẹgbẹ́ kan tí àwọn náà polongo sí súnà tó sọ yìí pé wọ́n mú àdéhùn yìí pé tí Hmm. náà mo fi ṣàlàyé pé tó yà pé ẹ̀wùrọ̀ àwùjọ tó yà pé kò bá ṣe pé bóyá eh, information ti ń link mọ́ra wọn ànígbọ̀n kankan tí wọ́n ti ń ṣẹlẹ̀ nípa wa gan ànímọ̀ kí kankan ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ wa níbí yìí tó aka bá wo bẹ́ẹ̀ ló mọ̀ pé ti pẹ́ tó ti yẹ ká mọ̀ ṣe kònóòtù nù síbáwọn mìíràn ń bẹ lágbàáyé tó ipá sí ń gbọ́ ìròyìn tí ń ṣẹlẹ̀ sí wọn so ó yẹ ká ti mọ̀ ká kònóòtù náà fáwọn náà tipẹ́tipẹ́ ẹgbẹ́ta sómi ìpínlẹ̀ tó wá jẹ́ nàìjíríà aláwọ̀ ní pé nàìjíríà wà lẹ́yìn tí ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ ọmọ kakunútù ìtúrú lẹ́wọ̀ alam òun náà ni pé tó wá pín yẹn bá ń ṣe àdúrà ní àpapọ̀ ẹ̀rí pé kọ́ra wa ṣe pé níbi kútúbà náà ni wọ́n sì àdúrà yẹn sàdúrà nígbẹ̀yìn kútúbà tọ́lọ́wọ́n bá fi wo mùsùlùmí lọ́kànbalẹ̀ àwọn tó ń jagun sójú náà ọlọ́run ọ̀pẹ̀lú wọn àwọn tó ń takò islam oníkanlọ́ tó yẹn sàdúrà àwọn generally but kíka kùnúùtù nírú àsìkò yìí nírú ọ̀dọ̀ wáyà yìí so wallahu alam ní tó hàn sí mi kò tí ì tó bẹ́ẹ̀ àmì tó bá wà níbẹ̀ lọ́hùn ọlẹ́tọ̀ kí wọ́n máa ka al-qunut wallahu alam. Alaikum bẹ́ẹ̀ ni tó bá ṣe pé kò nùtù lọ́ba lọ́ba ń kà bẹ́ẹ̀ ni ó wà ní súnà nàbì sallallahu alaihi wasallam ní kí n yóò ṣe àmín tí bá ti ń kà sùn tí olùmọ̀ kó dàbà ṣe pé láyé ilá náà ni yóò kà jáde náà ni sọ àwọn tó sì wà lẹ́yìn ọmọ ṣe àmín sallallahu alaihi. alaikum salaam. sí ní Banna kò kí ń ṣe alùsùnà ọjọ́ nìkan tó ṣe pé ó ṣẹ̀mí ní masaru ẹni pé ní Qaira Qaira ló ti ṣe ẹ̀mí ní Hassan Banna yẹn lára àwọn tí wọ́n máa ń gbé ẹni ìgbéléyà pé ìjọba ìjọba àfi káwọn wọnú ìjọba ní pé dandan àwọn ọ̀rọ̀ lo ìjọba ẹ̀sìn sòtú àmọ́ takò tó bá jẹ́ olórí tó wà ń so náà ni Hasan Banna yẹn so ó wá ní àwọn tí wọ́n ń tẹ̀lé ìròrí so wọ́n tẹ́ bá rí wọn ẹ̀rí mi nu wọn ẹ̀rù kí bọ́yá onísúnà ni àmọ́ àdìsọ́kàn rẹ̀ ó yàtọ̀ sí ti alùsúnà gédégédé so látara pé wọ́n gbà pé dandan òun ni kí a lo Islamic government so bákan náà tẹ́ bá sì lo Islamic government ẹ̀yìn tí ẹ̀yìn ṣẹ̀mí bẹ́ẹ̀ ẹ kì í ṣe mùsùlùmí sùmí wa lè wọ́n tó wá ń yí padà nísìnyí torí àwọn náà ti ń gbà pé àwọn lè sáwọ ara àkídà àwọn náà nìyẹn wọ́n tó ti yí padà àwọn ògbédú bí ẹnì ń gbẹ́sẹ̀ gbédú àwọn tó gbà pé àwọn tó lè sáwọ bẹ̀ táwọn bá rí ajáàkì náà àwọn lè sáwọ bẹ̀ ṣùgbọ́n kan irú ẹlẹ́fìmọ́ penetrate eh, politics wọ́n máa lọ politics láti máa wọbẹ̀ ẹni tẹ́ bá kúrò lè má jẹ pé ó lè má mà tí kí bóyá ìròrí súnà ni ìròrí tó ń lò tí ń parí pé jẹ́ káwọn káwọn pọ́lítíìsì káwọn pọ́lítíìsì káwọn pọ́lítíìsì yìí kẹmọ̀ pé ìròrí Hassan Banna náà ni ń lò so lára àwọn ọmọọṣẹ wa yẹn lára àwọn ẹni tó dé àdìsọ́kàn wọn wọn nígbàgbọ́ pé àwọn lè máa operate government tàwọn ní under a main government bí wọ́n bá ṣe wà ní Nàìjíríà yìí àwọn náà ní president tiwọn lọ́tọ̀ wọ́n ní àwọn gómìnà tí wọ́n náà ní ìlú kọ̀ọ̀kan tó bá wà ń bẹ̀ tó lè takò súnà nàbí sallallahu ń kan ní ni wọn ń ṣe kan ní òkè odò mo wá lọ síbẹ̀ mo wá rí ẹnìkan nínú TMC ara wọn TMC fọ́ọ̀rẹ́ ara wọn branch Hassan TMC so mo gbà tí mo rí i wọ́n ń sọ fún mi pé wàkìlù àwọn ẹ̀ wálé àwọn ẹ̀ ní Kwara State kí ni tó máa wálé gọ́vnọ̀ gọ́vnọ̀ táwọn ẹ̀ ní Kwara State wọ́n ní wálé TMC ní Kwara State múlẹ̀ wálé ẹ̀ ní gbogbo àkíyèsí tí n bá fẹ́ ní kí n máa ṣàlàyé fún un sẹ́dígẹ́tẹ̀ báwọn so lábẹ́ lábẹ́ ìjọba tó ti wà lókè tánábìsì ni pé tí wọ́n bẹ lè ṣe bí àméjì fún eh, aláṣẹ àfi kẹ́ pa ẹnìkan dáràn kú náà méjèèjì ẹni tó sì dáràn kú ní ẹlẹ́ẹ̀kejì òun ó ti bá so ìlànà tó lágbára ni kò sí ẹni tó tako islamic government níbi ká lo ṣẹ̀ríà ká lo òfin ọlọ́wọ́n ọba tẹ́ bá tún wá wo àwọn ẹni yìí gan wọn ò ní òfin ọlọ́wọ́n ọba gan lò tó lẹ́ni tó ní òfin ọlọ́wọ́n lò ó bẹ̀rẹ̀ láti eré ara rẹ̀ àwọn òfin tó jẹ́ àwọn òfin tó eré ara rẹ̀ gangan ni kọ́kọ́kọ́ lò náà àbí ìwé sòfin ọlọ́wọ́n ni àwọn náà lẹ́wàá rí ọmọ fásitì ọmọ wọ́n sókòtò kalẹ̀ wọn náà lẹ́rìí yóò máa fa irun gbà ẹ̀rí ìyàwó wọn wọn ní ìjábù ìdajì ara ní làwọn lò ẹ̀sìn ní rírì kọ́ọ̀bù lójú wọn ninety five percent wọn ni ó sì júlẹ̀ láwọn obìnrin wọn ninety five percent àbí ká ní ninety eight gan náà ni ó máa sí júlẹ̀ ká ẹlẹ́rìí bíi two percent lára wọn kó máa lò ní kọ́ọ̀bù so òfin ọlọ́run wọlé afẹ́ lẹ́fẹ́ lẹ́fẹ́ lò nísìn kúmi pété bá débẹ̀ náà ẹ̀rọ lẹ́pa ṣebí àwọn náà wọn penetrate gọ́ọ̀mẹ̀ntì ṣe kọ́yọ́rà wọ́n sì wọlé wọ́n láwọn Ikhwanul Muslimun ọjọ́ mélòó wọ́n lómi ẹ̀tàn tó fi bàjẹ́ mọ́ra wọn lérí súnà làwọn afá súnà ń pariwo fún wọn ní kọ́lẹ́rà pé à ń tẹ́fẹ́ sí yìí àkídà ló yẹ kẹ́ kọ́kọ́ lọ lè ní náà kẹ́ gbẹ́sìn yìí lákọ́kọ́ tẹ́ ẹ bá gbẹ́sìn yìí bẹ́ẹ̀ débẹ̀ náà iná lẹ́ dàrú mẹ́rìsímárìsí gbà tó débẹ̀ kò lóṣù mẹ́fà tó fi kọ́ ń ṣe kíni àwọn náà dìde sí padà so òun ni pé tó pàtàkì òun náà ni káwọn èèyàn gbẹ́sìn yìí tí ẹ̀sìn bá ń yí oníkálukú so ìjọ tọ́lọ́ bá ní kẹ́sìn yí oníkálukú ọlọ́run bá ti ṣàdéhùn fún wa ipe wa'ada Allahu alladhina amanu minkum wa amilu salihat ọlọ́run ni mo ṣàdéhùn fún tó bá ní ìgbàgbọ́ nínú yín tẹ̀ sí ń ṣiṣẹ́ rí pẹ̀lú iman ní la gẹ́gẹ́ bí àwọn tó ṣáwájú ṣe ń pàṣẹ so mi pé àìtí dúró dédé wa tó bá bá dúró dédé generally so àṣẹ yóò padà sí ọwọ́ wa àmọ́ ká dúró dédé náà ló kù kí ni dúró dédé wa ọlọ́run padà yan ó ní wala yumakkinanna lahum dinahum alladhi irtada ọlọ́run ní òun ó fi ẹ̀sìn wọn nílẹ̀ ó wá ní ya'budunani wala yushriku bi shay'an ká máa sìn mí ká máa ṣẹbọ pẹ̀lú mi kẹsìn ọlọ́run oyé wọn kí akéde oyé wọn tó ń bá ti ṣe bọ́ ká retí ìpàṣẹ lórílẹ̀ ayé bí ṣe wá èmi mọ̀ bí ṣe gbélé wọn lọ́wọ́ so wọn náà ní ọlọ́run bá kó ṣàánú fún wa àwọn nìyẹn ó ti yé báwọn wọn ní àwọn àwọn kíní oríṣiríṣi àwọn branches oríṣiríṣi bọ̀ tó ń change orúkọ ẹni àmọ́ níbi tí wọ́n bá ti wọ́n pírẹ́tì akéde àwọn yóò ti máa dá wọn mà so ara wọn náà ní àwọn kan náà kú ẹ̀ ń mọ́nù ara wọn náà ní. ń pa nǹkan ní north níbi arakatu tajdid àwọn náà so ń pa nǹkan ní ìwò wọn kí wọn ní ara wọn náà ni ti yé báwọn so wọn pọ̀ gan ọlọ́run bá ṣàánú. ẹ ara wọn náà ni àwọn náà ni àwọn ni ọ̀rọ̀ ẹ̀sìn wọn lójú ọ̀rọ̀ ayé yìí náà ni ok wọ́n ti béèrè so wọ́n ní pé sí súnà kò gbà láti ṣe politics àbí láti dìbò Islam gbà wá láì láti ṣe politics but ó gbọ́dọ̀ jẹ́ Islamic politics òun náà ń pè ní asiyasatu ashariyya kọ́dà sheikh islam tèmíyà tá n ka tíra wọn yìí wọ́n dìde kọ tíra kan asiyasatu ashariyya ní kí bóun ni yẹn sharia politics bóun lè ṣe sọ ni sheikh ṣàlàyé síbẹ̀ so láti mọ̀ pé islam fara ó fi àyè gbà wá ká ti tí kò kí ń ṣe ti ṣẹ̀ríà tọ̀ irú òṣèlú tá a wá ń ṣe yìí bí ojú òṣèlú democracy ni ojú òṣèlú autocracy ni ojú òṣèlú dictatorial ni gbogbo èèyàn yan islam ọ̀ encourage wa láti lọ́lẹ̀ wọ ọbẹ̀ so torí pé kí ni gbogbo àwọn kíní yìí tọ̀gùtù ni àwọn òfin yìí òfin mi tó yàtọ̀ sí òfin ọlọ́run ọba ni so mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí kí wọ́n bá wọn lọ́wọ́ níbẹ̀ so tábà wá rí mùsùlùmí tó fẹ́ lọ ipe òun fẹ́ lọ lè ṣe so tẹ fàálì títí sí lóhun ọ̀gbọ́ àbí àìmọ̀kánà ló ti ẹ̀kọ́ débẹ̀ ẹ̀mọ̀gbà tí ń lọ so yìí wọn ò túmọ̀ sí pé kẹwàá sọ pé ó ti di kẹfìrí ó di kẹfìrí until ìgbà tí bá ń fẹnu ara rẹ̀ sọ pé yẹni democracy yìí àbí autocracy yìí àbí dictatorial yìí ó dáa ju ọlọ́wọ́n bá lọ ṣùgbọ́n àwọn olùdí kẹfìrí so kátó wá ní ẹni tí kìí pọ́n gangan ni aspirant ẹni tó bá jẹ́ aspirant gan la ń sọ yìí tó yẹ pọ́n ni ẹni tó pé òun gangan lọ́yìn rẹ̀ kalẹ̀ yẹ pé òun lọ́lẹ̀ òun gbé àpótí ìgbò so kátó wá sọ pé ẹni tó yẹ pé òun jẹ́ mẹ́mbà ni tí wọ́n jẹ́ mẹ́mbà pátì títí ò tó ti aspirant so mẹ́mbà pátì òun náà tó náà bá gbà pé bóun ṣe wà nínú abẹ́ yẹni ẹ democracy politics yìí democracy dáa ju ṣẹ̀ríà lọ òun náà kẹfìrí lòun náà so lẹ́yìn náà títẹ̀ tó ń bá wá dìgbò tóun kì í ṣe mẹ́mbà tóun kàn lọ lè fóòtì ni tó ní voters card tó náà sì lọ lè fi fóòtì ẹ̀ṣẹ̀ tiẹ̀ kò lè tó ẹni tí òun jẹ́ mẹ́mbà party sòtúrú ẹni wọn bá ní tóun náà bá lọ lè dìgbò tó bá tún wá gbà pé egbò tóun di yìí fún láti fi gbìyàn débi democracy democracy dájú ṣẹ̀ríà lọ ìfìrí lòun náà àmọ́ tó bá jẹ pé kò nígbàgbọ́ bẹ́ẹ̀ ó kàn pé òfin ọlọ́run dájú gbọ́n wọn lọ òfin ọlọ́run wọn gbé kalẹ̀ àmọ́ àṣà ni máa wò ó kí èèyàn bú débẹ̀ ní kankankan ọ̀ṣẹ́ lọ́run ni kì í ṣe kẹfìrí ṣùgbọ́n náà ni ẹni tó náà jẹ́ party member wọn àbí wọn náà jẹ́ aspirant yẹn so wọ́n ṣe lọ́wọ́ bá ní sókè kí wọ́n di kẹfìrí tó rẹ̀ ẹ àmọ́ kí wọ́n má dé bẹ́ẹ̀ yìí òun ló dáa jù ẹ bà má bà wọn dì í má bẹ ọlọ́wọ́n ọba kó mú ẹni rẹ wá ẹ wúrú àwùjọ tá a wà nísìnyí bí ọ̀rọ̀ ṣe ń lọ ìlú mẹ́wàá máa ní mùsùlùmí àti ẹni tí kò kí ń ṣe mùsùlùmí lọ́fẹ́ ṣe so èwo ló sọ fún yín pé òun ló lè ń sẹ̀sìn náà méjèèjì èwo ló sọ fún yín pé ẹ̀sìn ni kọ́lá yìí tó jẹ́ tẹ̀sẹ̀ mùsùlùmí gan òun gbọ́ tó bẹ̀ kó sọ pé ẹ̀sìn òun fẹ́ràn lè sìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mùsùlùmí ló tó bẹ́ẹ̀ kó wọn lọ sọ lọ lẹ́sìn bẹ́ẹ̀ so n tẹ́ fi mọ̀ pé kò sí tó kan ẹni tó bá ní àgbọ́ yí ẹ̀sìn kò sí bẹ́ẹ̀ nù rẹ jẹ́ máa bẹ ọlọ́run ọba ìkọlọ̀ kan ṣàgbé wa ẹni tí ó jẹ ẹni tí ó fún àlè ọmọ ìṣòwò ní dáfi sínú ẹlẹ fún wa nítorí wí nù torí ni wọn gbà mí mi lè wà ń bẹ in tó sojú mi lèmi sábà máa ń sọ o wọ́n gbé ẹlẹ́yà kan ẹlẹ́yà yìí kàwé wọ́n parí yunifásitì wọ́n sì gbé wọ́n fún níṣẹ́ wọ́n gbé lọ sí ansaru islam ẹ̀wọ̀n kan ansaru islam ni o so wọ́n sì dínà rẹ̀ pé àgbà àgbẹ̀lẹ́hà wọ́n ha. rẹ̀ pé òní kọ́mọ ní kíláàsì òní kọ́mọ òní ẹ̀dá òun kí ni ẹ̀ ní í ṣe pẹ̀lú ọmọ tí ṣé ojú ni ó fi kọ́ wọn ni ṣé bẹ́ẹ̀ nu ni ká máa gbọ́ àlàyé rẹ̀ kó sì máa kọ́ ní ọba kọ́ fún olójú bọ́ọ̀dù wọ́n takò àrífà wọ́n sì lè àwa dìde àwa lọ sí sùpẹ́ẹ̀bù pé à bó lẹ́sẹ̀ lè dìnnà ìlàgbájá kí ní kankan kankan àwọn mùsùlùmí kankan náà dìde sí wa gbogbo àwọn tábà mẹ́ mùsùlùmí ni wọ́n wọ́n takò wá ní fìtínà yìí pọ̀ ògùn tẹ́fà sílẹ̀ mọ́ ń dá lálẹ́ nìkan are we not a Muslim kí náà bá a sọ yìí nìkan kankan so wọ́n dínà wa wọ́n takò wọn wọ́n sì rìn ní so tó wáyé pé ẹni tí èsì mùsùlùmí lọ́wọ́ à ń bẹ̀ wàláyé alẹ́rí fìtínà fà fún kóra tó bá rí wa gan tá àbí mẹ́wàá bí fifteen tá a dé kìkì ẹ̀rú ó bá pé ah tí ah, o sì nìkan ah sòkòtò ní òtún lẹ́yìn ọgbà ní ọgbà kó dé yìí nìkan ah kí ló dé kí ló sì ah tọ ẹ̀dàpọ̀ ẹ̀dàpọ̀ ẹ̀dàpọ̀ ẹ̀dàpọ̀ sọ̀bọ̀tà náà kí ni kí ni ọmọlẹ́bù ní ọmọlẹ́bù ní kí ni ọmọlẹ́sàrùmí ọmọ kíní ni bọ̀dá rẹ̀ kíní kan kíní kan ibi àti ẹni kíní kan so so bí ṣe máa rí nù náà lè máa gẹ ibi tí o bá ti ṣòfin ẹ̀sìn má wulẹ̀ tán rẹ bí ẹ̀sìn rẹ fẹ́ lọ sí mẹ́rin kíní kan kan kan so wallahu a'lam. náà ìbéèrè tó wà mí báyìí wọn ní gẹ́gẹ́ bí a ṣe rí àwọn àfáà súnà tí wọ́n bẹ̀rẹ̀ àwọn ní àfáà súnà kan ní nàìjíríà àti ní outside nàìjíríà tí wọ́n dẹ̀ pẹ̀lú fatwa láti fi word hijab day rinlẹ̀ ẹjọ́ ṣé ó bá súnà wọn. word hijab day. ẹ ọmọ kan pé ọlọ́kan ní word hijab day. kì í sàn afa súnà. ẹ nítorí alákùnrin kan wà. àní kì í ṣe afa súnà láyé àwọn afa súnà kọ́ àwọn afa súnà kọ́ bàbá súnà kọ́ ẹlọ kíyèsí ẹlọ kíyèsí sọ́ọ̀sì kí ní ẹ̀dàdà ẹlọ kíyèsí ẹlọ ẹlọ ẹlọ lé ẹlọ ẹlọ ẹlọ ẹlọ kíyèsí mi ẹlọ kíyèsí sọ́ọ̀sì yẹn dáadáa ẹlọ kíyèsí sọ́ọ̀sì yẹn dáadáa wallahu a'lam kìí sábà súnà àbí kó jẹ́ pé ẹnìyẹn àbí kó jẹ́ ẹjíká fún lé ẹ́skúùsì bóyá àìmọ̀kan sí ní àwọn ìrẹ̀lẹ̀ díẹ̀ tó ti clear sí mẹ́mí ọ̀gbọ́n rí káfà súnà kan rí láyé kan sọ lórí ohun kan sọ lórí tẹ̀lé kọ́dà celebration tó máa ń ṣe ní Saudi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó kí wọ́n máa ń ṣe sheikh eh, muhammad ibn abdul wahab week ẹni pé eh, muhammad ibn abdul wahab week tó máa ń celebrate kí ni kí wọ́n celebrate báwọn ní káwọn èèyàn kọ àwọn oríṣiríṣi research oríṣiríṣiríṣiríṣi wá nípa dáwà bá wáyé nípa kíní kankan kan gbà tó rí pé àwọn ẹtí kíní ẹ̀fẹ́ máa repeat ara wọn wọ́n stop ẹ̀ bí ẹ stop ẹ̀ àṣemá so ká tó wá ní ìjábde ah so wallahu a'lam kò jẹ́ sáwọn àbájá náà alaikum salaam kí náà ẹ jẹ́ kí n gbé láti bí ẹlẹ́ẹ̀kejì tí ẹ ti bèrè ẹ sọ pé àwọn alùsùnà wọ́n máa ń fún àwọn òbí wọn ní mílíkì wọ́n ní àti wọ́n tún wá gbé apá ẹran kún sọ̀rọ̀ yìí irọ́ tó lágbára ni torí pé ó ti ń tóbi èèyàn méje tí ti máa ń gbọ́ ní ẹnu wọn èmi àti máa dúró fún wọn pé torí ọlọ́run ń ọkọ̀ rẹ gbogbo ibi tó bá jẹ́ ń ọkọ̀ rẹ kó mú mi lọ́bẹ̀ẹ́ mi ò tí rí ẹnìkan rí tó bá di pé ń sanwó ọkọ̀ rẹ fẹ́ ti fẹ́ tó dòdò báyìí ọgbọ́n wọn sọ fíìmì náà ni o òun yóò sì kọ́ sọ pé òun máa bẹ̀ lákọ̀ọ́kọ́ pé lòun rí báyìí òun rí kí nìkan kọ́ sokora ẹ̀ nìkan ṣẹlẹ̀ tó pé ẹnìkan sọ pé ẹnìkan gbé mílíkì fún ìyá rẹ̀ nìkan ní kọ́ra ẹni òun nìsín ń kẹ́kọ̀ọ́ ní Saudi kò wá mọ̀ pé ọ̀rẹ́ tèmi òun ẹni wá ní kí ló kọ rẹ̀ ó sì dákọ̀ rẹ̀ pé lágbájá ni ẹni ẹ̀ lágbájá tèmi ń Saudi ó ní bọ́ọ̀rẹ̀ mi ò sì yọ fóònù mi kàn kó ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ lọ́ba tán fóònù ọba kọlu ẹni wọn afa ibrahim salamu alaikum wa alaikum salam lẹnu bá ní ń hmm, irọ́ o níka ní à irọ́ ọdẹ ń bí ẹgbẹ́ kílódétẹ gbé mílíkì fún ọmọ yẹn ah táwọn sọ báwọn òun ni ó yá sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ní ẹnìkan lọ sọ fún mi ẹnìkan ah, òun ni wà ní wọnú ọlọ́run wọnú ọlọ́run so bí wọ́n ṣe máa ń parọ́ yẹn lóríṣiríṣi ẹ́ ẹkẹ ẹgbẹ́ tí máa ń sọ kinu irọ́ mi so ìrọ̀lẹ́ kí ọ kakú pé ní ti ń jẹ́ àdánwò nídìí ẹ̀sìn ọlọ́wọ́n ọba tí ó máa ṣẹlẹ̀ náà ni kí ọ rí sí so yíò nù báwọn bákan náà ẹ̀yìn lẹ́yìn náà kí ọ tuntun wọn fi làákà ìwò so ẹ̀rí pé ẹni tó bá ń gbé mílíkì fún ìyá rẹ̀ gan ọpọlọ ń dùn kí ni kí mílíkì wọn ṣe ṣe mílíkì kọ̀ńténà mélòó ló gbé lọ tí ó sì dédé ọmú mílíkì melo na ma ń rọrùn ma ìmọ̀ bí wọ́n kí mílíkì mélòó ni wọ́n rọrọ lọ́bẹ̀ ṣé bí kọ̀ǹtínà mílíkì ni wọ́n dì lọ fún wọn ni àbí mílíkì mélòó tó sì dédé ọmú at least yóò mú ọdún kan miliki melo na fẹ́ fún yahoo so ló mọ̀ pé ọ̀rọ̀ tí ò la káyọ̀ mọ́nà tó tó ní apá ẹran ẹran náà pàjọ́ tán bí ni tó bá tiẹ̀ ní mú odidi ẹran lọ àmọ́ ẹ̀ ni máa apá ẹran lọ ìsọkúsọ ni tí ọlọ́run ò sì gáìdì wọn lérí rẹ̀ náà ẹlẹ́kejì ohun tí a bá parí ìrun tí wọ́n bá ṣe salamu alaykum tula salamu alaykum tula ohun tí wọ́n ṣe náà ni pé astagfurullah astagfurullah astagfurullah mẹ́ta allahumma anta salam àwọn àtikárò yẹn bẹ náà ni yóò ṣe tẹ̀lé léra wọn amúkà salam tabarak tẹ̀sán wọlé kan wọlé kan láìláìlú wàdà wọlé ṣẹlẹ̀ kan wọlé wọlé wọlé sọ̀nà wọlé tí wọ́n àwọn àtikárò náà lè yẹn ó ṣe so àsìkárù yẹn ló ṣe kùrùsí kúlọ̀sọ̀ iná kúlọ̀fọ́lá kúlọ̀lọ́ hajj so n tí yóò ṣe nù so tó wá ṣe pé orí ìrun tí ń ṣe wá gangan ni pé ṣe ríbi tí èyàn ti máa ń parí àdúrà gangan ni àkí fura sí ibi táà ti ń parí àdúrà lórí ìrun gangan níbi ìforíkanlẹ̀ anábì tẹ bá foríkanlẹ̀ ogun tó bá wù yẹn máa béèrè lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn ìgbà tẹ bá ṣe àsìkárù tán máa béèrè so bákan náà ibi tashahud àtáyá tí yẹn bá ti ṣe tashahud tó ń ṣe àwọn àwọ́dọ̀ gbogbo àwọn ẹ̀ní àwọ́dọ̀ gbogbo àmì àwọn àbẹ̀jẹ̀ àwọn àwọn ìfẹ́lẹ̀ máa mọ̀ mọ́tì tí bá ṣe tán wọ́n fásitì mẹ́rin jajal tí wọ́n bá ti ṣe tán anábì ní fadé ìdí máa ṣètò ẹ máa béèrè tó bá wù yìí àwọn àyè àdúrà ni azkar ni ìyẹn wá rántí nǹkan kan yálàkùyẹ nìkan kan kọ́ọ̀lù yẹn pé ah ìyẹn sì ń di kí ọbẹ̀ lọ́wọ́ fún ó burú mbẹ àmọ́ kó di lemálema báyà sálámù alaykum kọsáré náwó kódà àwọn afáàsọ pé bídí àní bídí àní so náà ni. sínú àdúrà wọn lórí ṣé bẹ́ẹ̀ kú ní ẹ̀yìn ní sọ́jáde àwọn tí wọn bá gbọ́ lárúbáwá ni kí wọn fi lárúbáwá sọ̀rọ̀ lọ́dà jù àwọn tí wọn bá gbọ́ ìyókù ní ṣe pé ó máa sọ́jáde yẹn ó yí àwọn náà ni. so الله أعلم سبحانك اللهم وبحمدك نشهد أن نعم àwọn ní nọ́mbà tẹ́lẹ̀ yìí ní nọ́mbà ọ̀kẹ́ sọ́ọ̀rì. naam. sọ́ọ̀rì ló wà wá yẹn. aleykum salaam. ẹ̀yà ìbéèrè ni pé kí èèyàn ní ọmọ ẹ̀yà kan fún ẹ pé ìṣiṣẹ́ ní báńkì ẹ̀yà bíi GTB àbí ẹ̀kọ́ ìyá àti báńkì ìmọ̀ ìṣàṣiṣẹ́ báńkì ìṣẹ́ pé àti wípé ó dájú pé wọ́n nǹkan tó wá ṣẹlẹ̀ ní bí tí ọlọ́run bá sì ti sọ nínú sọ́yàtọ̀ ìbá kọ́lá kí àtẹnudé àti ẹni tí so ó wá jẹ́ pé ó wá sí nǹkan tó jẹ́ pé nǹkan nínú ìṣẹ̀lẹ̀ ayé bóyá ó ní àbàwọ̀ ní ọ̀rọ̀ àmọ́tòsí

ti bá wọn tó wá sí tí yóò ṣe fún lérí tí ń ṣe ọ̀tọ̀ kódà yóò fọnà lè ṣe tó pé ọba bá dunú sí gan ò ní rí wá sí tó lọ fẹ́ ṣe wọn ṣe fún un ó ti yé bá wọn so òun gan ìgbà tẹ́yìn náà sọ nílẹ̀ lóun náà ti àtọ́ mà pa ìdálọ́ ń ṣe so irú nǹkan báyẹn tí ọkà tó ṣe fún ẹni pé ọlọ́run forí sí kíní yìí alájí ẹja ọmọ bẹ́ẹ̀ náà mọ̀ pé kíní so ìyẹn ti ṣe tó tí òfin ní rí ọ sí pé ọ̀npẹ́ gan-an ọ̀npẹ́ gan-an tí ò bá kan náà kí wọ́n á tún jẹ́ kí àlàyé kọ́ra ẹ̀rọ ìlú ìmídílé yẹn kọ́ ni kí wọ́n má sọ fún un ọlọ́run fòrè sí mọ́tò ọlọ́run fi sọ̀rọ̀ sọ yín ọlọ́run fi sọ̀rọ̀ sọ yín o ọlọ́run fòrè sí o ọlọ́run fi ọlọ́run níjẹ́ kọ́ já burú fún yín so lẹ́yìn ìgbà yẹn tó bá pè wọn ẹ alájì ẹ máa wọ́n ọ̀nà mi fà á ó ti yé báwọn so inú nǹkan báyìí yóò máa òun náà máa mọ̀ pé ah, èèyàn ń ṣe tí nàṣẹ́yà fún òun so wallahu alam náà kò ti ọ̀rọ̀ tashahud ẹ̀rí wà fún kíyàn ọmọ mi ọwọ́ lọlẹ̀ mi sókè báyìí ẹ̀rí wà fún àwọn kò sẹ́rí fún eléyìí sẹ́rí fún eléyìí bákan náà kò sẹ́rí fún eléyìí so bákan náà ẹ̀rí wà fún kíyàn gbé dúró báyìí so lẹ́rìí tó fẹsẹ̀ rinlẹ̀ kíyàn náà láyé lásán báyìí so àwọn afọwọ́ ni pété yẹn bá fẹ́ kó méjèèjì papọ̀ àti kó méjèèjì náà ló ní ẹ̀rí tó fẹ́ sẹ́rin lẹ̀ so òun ni wàlìjámọ̀ àwùlá ẹni pé kí o kó méjì papọ̀ òun ló dára jù ẹni pé kí o mọ̀ síbi ẹni tí ń mì kí o mọ̀ síbi ẹni tí o gbé dúró so èèyàn kó méjì papọ̀ nìyẹn so omi kò yẹn lè ná báyìí yẹn lè mọ̀ sí báyìí náà tó bá sì yẹn lè yẹn lè gbé dúró tí wọ́n dàgbé pé yẹn mì bí ẹni pé yẹn ò mí so wallahu a'lam náà kí o ní á da ọjọ́ kan láti máa fi ṣe àdúrà bóyá ń jọ sátidé àbí ń jọ kíní kan àbí eléyìí náà bí dáhà ni àdádálẹ̀ ni gbogbo ọjọ́ ayé lèèyàn gbọ́dọ̀ máa ń ṣe àdúrà gbogbo àsìkò náà ni mùsùlùmí máa ń ṣe àdúrà ìdá àsìkò kan yà pé àmọ̀ ṣàdúrà ń bẹ̀ bí dáhà ni sòtí ànábì sallallahu alaihi wasallam ọ̀dà àyà fún wa pé irú àwọn àsìkò yìí àbíjọ yìí ẹ máa ṣàdúrà yìí ẹ wúlú jọ jimá ní sìn ànábì ní ká suratul Kahf àdúrà tó ní ká ṣe níjọ òun so ẹ̀yìn ó ṣe yìí òun mọ̀tí ń jọ́tà ànábì ò special fún wa ní ọjọ́ àdúrà ká special rẹ̀ o so wallahu a'lam. ẹni ọ̀sán ọ̀rẹ́ tí wọ́n kọ ìbéèrè láti ọ̀nà ọ̀fẹ́ dọ̀mọ́ wọn ni pé arákùnrin tí wọ́n fẹ́ fẹ́ fámìlì tí wọ́n àti arákùnrin yìí wọ́n jọ pàdé ní ìpele kẹrin bàbá tó bí ọkùnrin bàbá tó bí ìyá rẹ̀ bàbá tó bí sọ ìpele kẹrin bàbá ọmọbìnrin wá yá pé ọ̀ lè fẹ́ o wípé a ìpele kẹrin ṣáà ni wọ́n mẹ́ṣọ̀ pé táwọn ti gbà dé táwọn kanra wọn mo fi wá tó ìyá àpapọ̀ ṣé òun lè bẹ̀ kó tó mọ bóyá ìsúbà bọ̀ wọlé. ìyẹn lè fẹ́ kódà tó yẹ pé bóyá a rí ẹ̀gbọ́n a rí àbúrò tán jẹ́ ọmọ ìyá kan náà tán jẹ́ ọmọ ìyá kan náà bí lápẹjú nísìnyí kí Ibrahim kó bí abdullah kó bí abdulrahman abdulrahman wá bí fatima abdullah òun bí òun bí sa'id sẹ́rí sa'id àti fatima wọ́n lè fẹ́ra wọn ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò wọ́n lè fẹ́ra wọn iná ni tí ọmọ ẹ̀gbọ́n àtọmọ àbúrò tí kan bá ti ń lo ní kọ́ọ̀bù tó dàgbà títí ń lo ní kọ́ọ̀bù kò lè wojú rẹ̀ kò gbọ́dọ̀ sí ojú fún mọ́ ìpè àkọ́sìn mi ni kọ́sìn òun ò lè wojú rẹ̀ torí cousin lè fẹ́ra wọn islamically so wallahu a'lam torí ẹni báwọn ti wà bá kẹrin oúnjẹ tó ti jìnnà gidi gan <laughs> wallahu a'lam. Eh. Eh. Thank you ẹ eh, kọ́dà fourteen voters card voter eh, ok ok ok. Ah, irú ẹni yẹn kó ẹ eh, kọ́dà even níbi tí ọlọ́run ṣàánú dé ní àwùjọ àwọn tó ń bá fẹ́ lọ ṣe gan àwọn gan máa ń dìde sọ pé àwọn ń wa obìnrin fún wọn lọ́tọ̀ tí ó yà fún wọn obìnrin tí ó yà fún wọn kọ́dà tí wọ́n fi ṣe international passport tó bá jẹ́ lẹ́yà àwọn obìnrin tó ń jẹ́ immigration wà tí pa àwọn ní kó sì ní kẹ́kẹ́ lọ sí yàrá kan ó sì lọ́lẹ̀ dáyà fún ọ so tó wà mẹ́rin wallahu a'lam